ilé fásórí àwọn làwọn ti mọ̀ ilé ọ̀la kúkú yíyọ̀nà ẹ̀gbìn bọ́ láṣẹ bí ilé bá dùn ọmọ àlè ò ti dàgbà kàńgá nínú ìrẹsì ẹ̀yà yọ bí ilé fásórí àwọn làwọn ti mọ̀ ilé ọ̀la kúkú yíyọ̀nà ẹ̀gbìn bọ́ láṣẹ ilé bá dùn ọmọ àlè ò ti dàgbà kàńgá nínú ìrẹsì ẹ̀yà yọ kọ́mọ rẹ ó lè fún ọ nísìnyí ni mo ṣe ń tọ́ ọmọ mi lò torí ìsinmi fọlábọ̀mọ̀ lò ọmọ bọ́ọ̀lá fọlábọ̀mọ̀ o ọmọ rírì ọlá. ń gbọ́ tiẹ̀ èmi kàn fẹ́ kó jẹ́ kọ́rọ̀ tèmi yìí ìwọ àtàbúrò ẹnìkan lẹ́wà ń bẹ̀ yẹn tí ẹ bá wà mẹ́ tí ẹ̀ ń tẹ̀ ń bí èsì yín bẹ́ẹ̀ pé kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sí yes now ìwọ ló wà mẹ́yẹn láti tọ́jú ó gbà ọ̀kẹ́ ah, tí ẹ bá dé màá mú ìjà padà lọ́wọ́ ṣàfilẹ̀ mi ò fẹ́ jà o tẹ́ ẹ bá dé màá bá yín sọ̀tẹ̀ out jẹ́ kó wà lọ́wọ́ òun bẹ́ẹ̀ yẹn ẹ̀ jẹ́ kó wà lọ́wọ́ ṣe gbini lọ́wọ́ ná tẹ bá dẹ̀ wá dé nàìjíríà ẹ̀hẹ̀ màá máa ń sọ̀ tẹ̀ hàn ọ̀rẹ́ wọ́n mi ń kọ́ ọ̀gá wa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọkọ̀ yẹ ẹ̀ tẹ́lẹ̀ ó dọ̀. Mo gbọ́ pé o gbàgbọ́ lè jà. just taking it. Bàbá yín ti ń tẹ́ bá ti dé wàá máa yanjú gbogbo ẹ̀ mi ì fẹ́ gbẹ́jọ́ mo fẹ́. I love you too. I love you too, darling. Ah, don't love my wife o. Ah, bàbá ẹ̀ ti ń jealous ń bí o. Ẹ okay mm, mm, má miss me mo miss seriously mi ò mi miss wàhálà yín má jẹ́ kí n tún máa ronú pé ẹ bẹ́ẹ̀ máa dé lọ́la so okay I miss you I miss the two both of you actually <laughs> ah, yes I miss both I miss both of you yes I do I do I do okay alright oh, ẹ eh, so ṣe sọ fún bàbá time tí flight yín jẹ tẹ máa arrive ah okay, okay nine All right, am pm pm Okay, it's okay. ọlọ́run abá mi ṣọ yín dé láyọ̀ àti àlàáfíà alright láyọ̀ lè máa dé bá wa ok ẹ eh, ẹ mi bá sọ̀rọ̀ mi bá sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ètò bẹ́ẹ̀ máa dé it's okay, it's ok ẹ ṣáà yanjú ara yín kẹ́ prepare ara yín kẹ́ ẹ ẹ take care ara yín ọlọ́run abá mi ṣọ Okay, ok ó ṣe ọkọ mi love you too. I'll see you guys tomorrow. I can't wait. Okay. Okay. Ṣé o ti sọ táì náà Eh, only o nine pm nine nine o'clock ni àwọn máa máa jáde. Náà máa jáde. Náà máa jáde. Okay. Náà máa jáde láti. Ẹ eh, okay. Yẹ kí ọ̀n plan ẹ̀ láyé bàbá. Eh, ẹ Sẹ́náyọ́. Lọ bá mi pe dráìvà wa. So dráìvà ti. Lọ pe dráìvà wa sir, kò sí lára ń sà aláàánú yẹn kò bá wa jẹun ó dẹ̀ dágbére fún mi pé òun lọ sọ́dọ̀ ìyàwó tòun sà. láti àná láti àná ló ti kúrò ní kankan máa dé kò dẹ̀ tí ì padà wá ṣé ó ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé ìwọ máa ń cover fún abẹ. rárá sà kò ẹ́fà ṣe bẹ́ẹ̀ rí sà. <laughs> dírẹ́fà tèmi ò súnlé látàánú ló dẹ̀ ti lọ kò dẹ̀ jẹ oúnjẹ tí wọ́n sè. bẹ́ẹ̀ni. oh my god hmm, this is interesting. owó ọṣà. definitely. okay lọ sí gate sọ fún gate man sọ pé anytime anytime tí driver bá dé kó make sure pé ó rí mi nínú ẹ. all right yes, sir. Mm nǹkan <laughs> máa ń cover fúnra wọn nìyẹn wọ́n máa ń cover fúnra wọn nìyẹn tí mi bá béèrè driver àti ṣe láyọ̀ gan ní sọ kankan. bọ́tọ̀ ọ̀rọ̀ mi ti ẹ̀kọ́ ní. Hey! rí bọ̀ wá o ìlú òyìnbó tí mo lọ mo rí bọ̀ wá o. ṣé kò sí ìbàràgàtà ṣé kò sí bó wà. bó àfà kẹfẹ kejì ní. lọ́nà wọ́n ti ná lọ́ra bíà jọ̀tọ̀ ọlọ́run bàbá dúdú kò fún mi ò jọ mọ́ fi ọlọ́run bẹ́ẹ̀ mọ́ fi tanú sí ilé yìí ọmọ tí mo mú un ẹ wò ọtí kínní tí báwọn ọmọ ọ̀gá tó fẹ́ dé gbogbo mọ́ ṣe ń pè ọ́ gbogbo ẹ̀ mo fi ti lébi kó wa lọ́rọ̀ tí wà lórí ìsinyìí àti líle àti wíṣíkì àti bandi àti gbogbo ẹ̀ tán ní kọ́ lọ́ra wa jọ dúdú yẹn ní kọ́ ra fẹ́mi tàbó mi àṣọrò. ìwò bíi jọ̀má bínú tó àìrìnlá àkàyọ̀ ń dẹ̀ láàmú ṣé kàn mọ bàbá tẹ̀ ń ti ìlú òyìnbó bọ̀ kàn pé kí n la gbé wọn jọ ṣé ọtí ra máa kọ́kọ́ lọ gbé ni àwọn ọmọ ọ̀gá yàrá pé kókó débílẹ̀ àtàlàfíà kárí wọn ká tó lakọ́ tí. ọkàn tí ọ̀sọ̀ pọ́n máa débílẹ̀ àtàlàfíà mo mọ̀ ọ́ bóòdó mo mọ̀ inú ẹ̀ ò dáa rí ní ayé yìí bó ṣe rí nínú ẹ̀ rí o rò pé wọ́n ní débi ẹni bá ní wọ́n má débi náà ní délé bá hmm. bẹ́ẹ̀ ni mo ti sà mo sà lóògùn hmm. lọ́pọlọ kó o bá lọ́pọlọ wa mọ̀ kémi yìí la gbé wọn àmọ́ afẹ́ ká lọ rí àmọ́ afẹ́ ká bọ̀ rí o ah, ò lọ́pọlọ ni. ẹ n kò ní kọ́ ọ débi láti àlàáfíà àmọ́ agbára mọ́tò bàjẹ́ mo bí jẹ́ kí n bẹ́ jẹ́ kí n bẹ́ sòtọ́ ọ̀rọ̀ o wọn bẹ ní géètì yóò wá yìí o jáde o dẹ́sipọ́sọ̀ o ní nǹkan jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ojú kan tó náà ló wà. jọ bí èmi ṣe ń tíráfù kiri ẹ̀ jẹ́ tíráfù mo ti lẹ́kọ̀ọ́ mo ti mọ gbogbo nǹkan káàkiri o jáde rí o mọ ọdún o mọ ọdún o ń dẹ̀sìpọ̀sọ rẹ láàmú. o ní ẹ̀sìpọ̀sọ gidigidi olùwà táyà mọ́tò tọwọ́ sábẹ́ tá a tọwọ́ sábẹ́. mi o mọ bó ṣe ń lọ ní ewu ẹ̀bẹ̀ kan sórí máa bẹ̀ bó ṣe wà tó náà fẹ́ mọ̀ lè ro pẹ́. oyo máa ṣe bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ oyo o bó ṣe rí o dàbí ẹlẹ́dàá gíríkì ẹ̀mọ́ tó ń jẹ lọ kó jẹ kó mú gbogbo oúnjẹ yìí yẹ kọ́ mọ̀ jẹ kó kó sára láǹfààní. sórí èèyàn èèyàn rèé pọ̀ mọ́ sórí wíwí wòmí tó dákun tó lọ kó ṣe àpọ̀nkọ́ yọ ó ṣe dáadáa kó kí dáadáa àmàlà ní kóòrò gbàgbé òsì àwọn ọmọ ọ̀gá tó fẹ́ dé abá wa láyọ̀ èmi fẹ́ràn nǹkan rẹ̀ èmi ò dàbí àwọn wèrè kan inú máa dún tí n bá rí nǹkan rẹ̀ jọ̀tọ̀ gbọ́ ojú ò ní tí ó tètè lọ. bàbá báwo lẹ ṣe mọ̀ pé nǹkan ń jẹ mọ́. iṣẹ́ wo lọ́gbà àánú lè ṣe mọ́níjà ló ń ṣe nílé lè wọ̀. bàbá ẹ fún oúnjẹ yìí tó kù fáwọn ọmọ yín kan lè jẹ á dùnú kẹrẹ̀ wemetan tifin adu adu wezame nte utu fún adogoto we adu kakakakaka o ta to edudo ekoni ote amanyo nde pe a opo yan ho ekoni ote. lágbára ọ̀run mi là kọ́ dọ́ra ẹ gbọ́dọ̀ dà wé lágbára ọ̀run mi lágbára àwọn tó la yé gbọ́dọ̀ dà wé ẹ gbọ́dọ̀ dà wé ẹ mo ti mọ̀ wá ní. tó bá jẹ́ ìjà tó ní ìrònú ni. <laughs> ó ti bàyè rẹ̀ jẹ́ pé kó gbọ́n wọn wí ni fún ààrẹ báyìí ó yẹ kó la kú wí lé lè. irọ́ kó la kó fúnra rẹ̀ ah, ó ti bá yẹrẹ jẹ́ ìṣọ̀kùnà rẹ̀ má pa ya rẹ̀ ìṣọ̀kùnà rẹ̀ má pa bàbá rẹ̀ ìṣọ̀kùnà rẹ̀ má pa fúnra rẹ̀ <laughs> ó ti bá yẹ yín jẹ́ ó mọ̀ ọ̀rọ̀ ni ó jẹ́ nìkan kó mọ̀ ọ̀rọ̀ ni ìwọ̀n máa jẹ́ èjẹ̀ kó gbọ́n wọ́n mọ̀ ìtún sọ̀rọ̀ sí. ìbọn lọ́mọ àpá ògbóyin níbo ló lágbára ọlọ́run wọ́n bí wọn ní sí oríire ìwọ́gọ́ lórí burúkú ni ọ. wọ́n bí ẹ̀ẹ́dùn ọ̀nà Saka! Yes! Education carry me away! Education! Education carry me away! Lie to London! Lie to America! Education carry me away! Ah. Wọ́n gbọ́ wọ́n wọ́n sọ. Ṣé gbogbo tó ń ṣe ń fọ́nì sí yàbí? Àìmọ̀ ẹ̀kọ́ fọ́nì is only new sense we have this house. Ah, Bòdó Bòdó ń yóò ti wà nínú ilé yóò sọ̀rọ̀ tọ́lọ́pọ̀lọ́ rí. Ní ènìyàn sọ̀rọ̀ tọ́lọ́pọ̀lọ́ rí mi lẹ́nu gẹ̀ẹ́sì táwọn ọ̀gá bá wọlé ta. <laughs> very well. <laughs> má parọ́ kọ́ ẹ. Mika àwọn kì í nì pé ẹ káàbọ̀ o e kú dé o ẹ kú ọkọ o <laughs> miss ẹ eh, yà welcome. Okay, mika bo means welcome ẹ káàbọ̀. Yeah òun ni wọ́n máa ń dáná fún wa ní inú ilé yìí ẹ̀ kútọ̀ ńlọ ni a ti lọ mú wa torí pé gbogbo wọn tá à ń gbà ọmọ olú òkè wọn máa jalè pé kí ni jìnnìkìlá mọ́ ọmọ ìléwálé kútọ̀nù ni òun fi débí tí àwọn tó ń wo ìyàwó ọmọ ọ̀gá ni wọ́n ń ó lè kí wọn dáadáa tàbí kó bá wọn ya fọ́tò torí àṣemọ náà ló ń ṣe yìí o ó lè dáná fún wọn torí ìlú òyìnbó náà ti wá gbogbo oúnjẹ dáadáa tó ń dá yẹn àwọn kò ní lè jẹ rí ọ bí pọ́ńsì ló máa jẹ fún wọn tó ti yẹ ọ̀n jẹ ọ̀n jọ bìrìpò tí wọ́n ń ṣe yẹn gígí náà mọ̀ tó ń jọ bìrìpò. bòdò bòdò. bí wàá Please, let's go inside. These guys are clowns. Ẹ wo, they are too funny. Ẹ jẹ́ alẹ́ alẹ́ alẹ́. Please. Ah. yes, sir. Good day. Wọ́n ti sọ ẹ lórúkọ yìí obì kò sọ ẹ́. Orúkọ yẹn pé ẹ ó burú jáì. Àmọ́ ẹ̀ pọ̀jù inú tí wọ́n mọ́jú ti oh, lọ. Ọ̀gbọ́n tó sọ ni cows cows ọba tó ládé ọba aná ọlọmọ ọba níwá orí ẹ burú ni. Ṣé kò oh, tẹ gbọ̀n? oh, bó bàgbé yìnbó. O oh, oh, oh, pejúwe. Ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ti dàrú. Pé ọgbà àwọn eléjò pórí wọn ti dàrú o da ẹni ọmọ ọba ìwọ orí ẹ̀ tí ó ló dàrú o kí ló dọ̀nà wàá dọ̀nà dọ̀nà farabalẹ̀ àbúkù ah, dókè inú ẹ̀ lé o ó burú gan o dọ̀nà kéde kú tọ́nu ṣe fún ọ kí láyé má tọkàn ṣe fún ọ tó fẹ́ lè lọ kí ló ṣe tó bẹ̀rẹ̀ sí da ọ̀ ń jábọ́ lójú àwọn àlejò kí ló dé. ọkọ tẹ pé ìwọ náà gan Ọlọ́run ló mú ọ síbẹ̀ jọ ń kó láì dì ní lórí ìtọ̀dọ̀ mi àárín yìí ti dàrú tẹ́lẹ̀ agbára yìí kọjá ọlọ́ọ̀ ti lọ sọ́dà. ó mọ̀ pé mo gbọ́dọ̀ máa ṣọ́ra ni bó ṣe báyìí oúnjẹ tán máa jẹ ọrùn mi ló wà kán bá jẹ inú sọkọ abẹ́sì pọ́ọ̀jì èmi náà gàmá bisíkì náà jẹ èmi kẹ̀dẹ̀ èmi èmi rẹ̀ gbà síṣẹ́ ṣé jọ̀bọ̀ bó ṣe bó ṣe dé bíbáyìí ó ṣẹ̀yìn mi. sẹ́bọ̀ra ni wọ́n ní ṣe oúnjẹ táwa náà jẹ náà máa jẹ. ṣé bẹ́ẹ̀ náà jẹ tẹ́lẹ̀ àwọn ìbára ti lo ìbò ṣé oúnjẹ náà jẹ ìtìbá alára mu ṣé máa máa làwọ máa làwọ ẹni mọ̀nà dá ìgbéyìnbó ilé communicate kọ́ bá bá sọ̀rọ̀ pé òun àfẹ́ rèé ó máa gbọ́ ṣé kọ́ bá bẹ́lẹ̀ sọ̀rọ̀ ó máa mọ̀ wọ́n wí kó máa lọ ṣe òbìrìpò ń wọ́n ọmọ ọ̀gá òbìrìpò ń wọ́n ọmọ ọ̀gá aráàlú òyìnbó. àṣẹ à ayọ̀ ń lè jọra nana wo e ni kẹrẹ tán nana mẹ tán, mẹtàn adùnsá mẹtàn ń tẹ lọ gbogbo ẹni ẹ máa lọ náà ni. ayi n'ayi wẹ̀ atán lọ́lẹ̀ nẹ̀fúnà tán wẹ̀ ẹ bá mọ̀ ń dẹ́nà báyìí náà nǹkan náà pọ̀ wọn náà. gbogbo rẹ̀ náà ó máa lọ ni. gbogbo ẹni gbogbo wọn sọ máa lọ torí bàbá ń ọlọ ló fi dé o. kòtò rẹ̀ wo kòtò wáyé kòtò rẹ̀ wo ayékọ́dún o ti lọ wọ́n mọ̀ yìí. sọ́ni gbogbo sọ́ni gbogbo tó sọ yẹn. bàbá ó bá ń gbọ́ tẹ yẹn ń ké lórí òrùlé lálẹ́ tíyà tíyà ọmọ yìí ni ọmọ kan tí yà fẹ́ ti lọ. ṣé o mọ̀ tẹ́lẹ̀ ṣá pé màrìwò ló ń wò yẹn àrùn ẹ̀gùn ló gbé dàgbà ah. èmi bí àwọn ẹ̀gùn dàgbà ni kó máa ṣe kó máa ṣe mo lè fi ẹ̀dùn wò mo lè fi ẹ̀dùn wò mo lè parẹ́ máa yé èmi lè bẹ́ẹ̀ sọ ah, so kó máa ń sọ̀rọ̀ kó máa ń sọ̀rọ̀ lóògùn dé kó máa ń sọ̀rọ̀ lóògùn dé mo gbin ilẹ̀ gan ni o. ọ̀sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀sọ̀rọ̀ eh. pé àwọn ọmọ lóòkè jalè sọ́ọ̀tì ọtí lẹ́sà kó sà ah. sọ́ọ̀tì iléeṣẹ́ wa nù ọmọ ọmọ ẹ̀ ń tọ́gà kọ́kọ́ gba gbàràgbàràgbàrà ó kásọ̀ ìyàwó ọ̀gá lọ ni ọmọ ọmọ ìdílé òyìnbóde ìyá wọn tó kásọ̀ rẹ̀ lọ. láíláí lájí gbọ́gbọ́ ọmọ ọba tó gbẹ̀rọ lọ́jà ara wa kọ́ wọ ọmọ ọba tó kọ́ pẹ́tẹ́ sí ara wa ní sunsun àlùbọ́sà àlùbọ́sà. orúkọ jẹ́ iléeṣẹ́ àgọ́ngọ́rọ̀ gàṣẹ́ dúkìá máa sọ ẹ ẹnu géètì bí wọn náà kàn bá wọlé mò ń sọ ẹ àjọ ń sọ géètì bó ṣe ń wo àjọ ń sọ géètì mi. ọ̀gá rán ọ sí mi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Emi, emi la láṣẹ lẹ́yìn ọ̀gá ọ̀gá ló tún kàn èmi la láṣẹ gbogbo inú lẹ́yìn tó bẹ́ẹ̀ ṣe débi èṣẹ yìí mi. jẹ́ kí n sọ kékeré kan fún yín èmi ló ń bá wí o mo ní fún adé òrùlé ọmọ ajá tọ́jú ọmọ àjògbé làgbà ara èmi ni ìwọ́dà ìwọ́dà fọwọ́ balẹ̀ fún wọn náà fún wọn náà fún wọn náà bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ sọ kí ni. ayíkọ́dún lọ ó lọ ó lọ ó ti lọ èmi mo bẹ́ẹ̀ mo sọ wá fi ẹsẹ̀ yẹn láti fi dé Port Harcourt wá fi ológbò rúbọ. ẹ yé jọ sọmẹrẹ ọmọ àjọ ni sọmẹrẹ ọmọ àjọ ni ilé náà bẹ́ẹ̀ lakọ ẹ mọ̀ jórí ọmọ àjọ kílẹ̀ tó mọ́ mi. lórí burúkú sí kiri tó gbé wọlé sí. èmi lọ́ga bí ọlọ́ga wọ́n bí wọ́n ṣe wà yìí mo lè fi kó lọ ọ̀gá pè pé léèrè làmì iṣẹ́ kí tó kí tó kí tó kí báyìí sí bó ṣe ń wò mí yó fọ́ọ̀mà ni mí mo lè wá mọ́tò kí n dáná kí n sílẹ̀kùn èsì ń gole ṣe máa jọ ìdàmú iṣẹ́ tẹ́lẹ̀ tó ní kẹ́yìn lè máa jẹun ni kí kíyàwó yín má jẹun mo lè pé kọ́kọ́ gbà ń ṣiṣẹ́ ẹ̀yin báyìí sí. kàkà nínú ìrẹsì ẹ̀yà yọ ilé pásọ ni àwọn ọlá ó ti mọ̀. Fọ́tílẹ̀ làmúyọ̀ ẹ̀gbìn bọ́lá ṣe. Ilé bá dùn, ọmọ àlè ó ti dàgbà. Kàńgá nínú ìrẹsì ẹ̀yà yọ. Ọmọ rẹ̀ ṣe ọdún sí i. Ìgbó ṣe ọmọ mi ò torí ìsinmi. Ọlábọ̀mọ̀ lò ọmọ bọ́ọ̀lá. mọ rírì ọ̀la rírì ọ̀la kò fún ẹ̀gbin ẹ̀gbin ìsúnmọ́lá pẹ́kípẹ́kí orí má ṣe mí lọ́mọ àlè tí ó bá lè jẹ pásítà ọmọ àlè. mo lè fẹ́ pé tí n bá sọ tán kó mú àṣẹ mi ṣe ok ṣorí àwọn ọmọ mi tó ṣẹ̀dé láti lè wọ̀ yìí ọkùnrin ẹ̀gbọ́n àti àbúrò obìnrin anytime tó bá sọ pé àwọn fẹ́ jáde sí ìta lẹ́nu gate make sure pé ó jẹ́ kí wọ́n jáde kò ti gate tó bá dẹ̀ wá question pé ah, abẹ ilé bàbá wọn làwọn wà iná ọmọdé ò lè má ṣe bí ọmọdé pé àwọn ò ṣe ní jáde kó sọ pé bàbá wọn gan ló fi ọ́dà yẹn sílẹ̀ pé wọn ò gbọ́dọ̀ step out of the gate. Balaide má jẹ́ ká jà o Balaide má jẹ́ ká jà o ok mú àṣẹ mi ṣe ẹ sàṣẹ tán bá wá lẹ́yọ kọ̀ọ̀kan ni àbí àwọn méjèèjì wa. wọn bá wà lẹ́yọ wọn bá ní méjì tí ẹni pé anybody wọn gbọ́dọ̀ jáde síta. aládé sọ má ṣe mi ṣe o àyè ká já o ọsọ ọsọ. wọlá bọ́mọ̀ o ọmọ rírì ọ̀la ìyọ̀ kìrìkìrì ọ̀la kò fún ẹ̀gbin ẹ̀gbẹ́ yìí súnmọ́ lápẹ́ kípẹ́ tí orí má ṣe mí lọ́mọ máa lè tí ó bá bẹ̀rẹ̀ gẹ́ pásítà ọmọ lè. sẹ̀sàdẹ̀mí màá yà láàbọ̀ wọn délé ọ̀lẹ́ jésù ègbódò sí lédè mi. Ọmọ rẹ̀ ṣé wọ́n rí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo fi ń tí mo fi mọ mo ti rí tiẹ̀ látàkùn ọpẹ́ o ọpẹ́ kò dáa kí làágbó sọ kò sí. kíre tá láràn tá lọ láràn lọ́dọ̀ torí ọlọ́run bá kẹ́ ẹ ṣe ń ṣe báyìí pàpà ilé yóò dà ṣé mo sọ fún ọ pé mo ní ìdí aràn sí ni èmi tó ṣe pé aràn ti nú mi gan ó tó téèyàn mẹ́rin ọtún wá káràn wá ẹ fẹ́ pa mí ni pàkínní jàre kí ló dé gbàgbàgbàgbàgbà lọ́wọ́ mi dákòjọ torí ọlọ́run àmàlà tó dáa tàbẹ́ bà kọ́ lọ́ọ́ rẹ̀ bá ń tẹ̀ wọ́n mi yóò èmi ò ń sàjẹ́ ìran gbólóbà sọ̀npẹ́ láti wà táyé tí àwọn ọmọ ọ̀gá ti dé mo ti rí i pé o ti yàtọ̀ o ti sẹ́ǹgì tó o bá ń sọ oúnjẹ alákòwé fún wọn máa ṣe rántí èmi ọ̀kan kankan jọ ọmọ fọlọ́ǹbì kọ́ ọ tẹ ẹ̀bà tàbí kó o ru àmàlà wàá nìsín wàá padà sókè wàá lọ ro àmàlà tó dá mọ́ hm, ro àmàlà máa máa pẹ́ fi kẹ́ ń túrò olóńdá fi gbómi kaná kó tẹ̀ bá fẹsẹ̀ lù kó gbé wá quick mass. jẹ́ kí n sọ fún yín ní ilé yìí sùn times table là ń wò oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni oúnjẹ tó fẹ́ jẹ ń sìn ni sórí tó bá ti dalẹ̀ jẹ́ kí n sọ fún yín ọmọ nǹkan tó fẹ́ jẹ iṣu slide méjì àtẹ̀yìn ni ṣó ti gbọ́ ó dàbọ̀ ìdàdà wá wá wá padà wá wọ́n má fi mi wẹ́lọ́ mi ọ̀tọ̀ dúró ọ̀lọ́ má fi mi wẹ́lọ́ mi ẹ wo sẹ́tẹ̀ mi ṣe sẹ́tẹ̀ mi ṣe burú ọ yàtọ̀ ojoojúmọ́ ni rí ń tóbi sí o kí mo ṣe ṣé ní máa jẹrẹ báyìí tó lọ́hùn kọ̀tún sàtà ń bẹ tó irú kíntẹ́ ṣe ọ̀dà kọ̀dà kọ́mọ̀tẹ̀ tún jẹ rẹ́ẹ̀sì sí ọ̀dà rẹ́ẹ̀sì kan ràn mí àmọ́. No gun out. You okay? Yeah. Are you sure you okay? Very. And eh? Are you sure you fucking okay? Yeah. No going out. No going out. Fẹ́ jáde tẹ̀ jẹ́ kí What is the problem? Authority is the father of the fatherliness of authority outside. Bàbá yín fatherliness. Authority no out no in. Is that what daddy told you? Yeah. Daddy lost sọ fún yín pé tí bá fẹ́ jáde dúdú jẹ́bi yóò bá lọ sọ lẹ́nu yìí wọ́n ní à ń gba ọ̀rọ̀mọdìyẹ lọ́wọ́ olóhùn ọ̀hún àjẹkóhùn lo àtìtàn lọ́ọ́ jẹ tí ní bàbá yín sìn tí ni bàbá yín ṣe ṣé ẹ̀ ń la etí ká ẹ máa gbọ́ kọ́kọ́ onú ìròyìn láàárọ̀ láàárọ̀. kọ́kọ́ onú ìròyìn ìfẹsọ̀ wà pọ̀ tó ti dé o kọ́kọ́ onú ìròyìn ẹ̀wá nǹkan fìdílé jíjájọ pọ̀ kọ́kọ́ onú ìròyìn àmì. wọ́n ti ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ wọ́n ti gbé ọmọ ọdún mẹ́tàlélógún lọ wọ́n ti gbé. àwọn adìyẹ ìbílẹ̀ ni wọ́n ń gbé ẹ̀hún láwọn tààjọ dàgbà tààjọ ṣe kékeré tààjọ ṣe wé tọjá pé ibi náà dàgbà sí àwọn ni wọn ń jí gbé lọ à ń bọ̀ torí ẹ̀yìn tó sọ pé if the father is realize wọ́n ní adìyẹ gólóbà ní òótọ́ dẹ̀ ní ẹ̀gbẹ́ nàìjíríà rí ẹ̀mọ́ bí lu ẹ̀sẹ̀ rí àwọn adìyẹ ìbílẹ̀ wọn rú wọn lábàtọ̀ yẹ ìyẹn tó jẹ́ pé ẹ̀dìyà gíríkì wọn fẹ́ kẹ́ ẹ jáde kẹ́ ẹ bọ́wọ́ lọ́mọdéjáde kò sí dáadáa bàbá bàbá gbogbo owó pẹ́sàn gbogbo gbogbo tó gbà láyé orí yín lọ́nà lé you and you both of the three of you ẹ̀yin àtàbúrò yín tọ́nà wọlé lọ́jọ́ ìlú òyìnbó tẹ̀ ẹ̀ sẹ́ sọ ẹ̀ kọ́ jẹ́ ẹ̀gbẹ́ yìí lọ sọyẹ kọjú yẹn gbẹ̀yìn lọ ibo lẹ lọ ibo lẹ mọ how many places does you know how many kilometers does you know for the year ibo lẹ mọ nlẹ tẹfẹ máa jáde èmi bọ́ bọ́ bàbá ọlọ́mọ ẹbí mi náà bímọ kódà. black monkey. you are now. thanks so much. you are very now. báyìí lẹ́jọ́. dad you want trouble and i'm gonna give it to you dad i'm gonna give it to you. Well, then what? i'm gonna give it to you. then what? then what? what am i gonna do? What am I going to do? What, what, what is it? Gbé wá kí n gbé fún ọ, má ti ń gbé wá kó fún ọ. Kí lọ kà? How many books do you read? How many kilometers per hour? Ìlú èrè lọ kà. Lucy. Wait! Wait! Orúkọ Ọlọ́run ní káwa náà kàwé. Ẹ̀dùn náà Ọlọ́run ní káwa ẹni bá bí mo kọ́ tọ́ mo dúpẹ́ òye oníjó sí tọ́ran mi níwèé eléyìí bá wá fi ìpè èlò lọ́kà ìbáfẹ́ rẹ̀ mi jẹ lẹ́nu gbé. Tí n bá kàwé kí ìfànùmọ́ náà tẹ̀ ẹ́ di pé tẹ̀ náà disability ńkọ́. Who are you then? Who are you? Who are you then? No, it's a fake! Mom, that one straw in this house, I'm gonna give it to him. I'm gonna give it to him. But let him also get one. That told the get one, not to allow me out. If I don't go out, if I don't mingle, I will not grow in my career. I will not grow in my career. He's nasty. Mom is nasty. Oh. But really, okay, okay, okay. I'm not going to flog the issue with you. alright? But ìwọ náà rò somebody is offering you a job a lot of your counterparts wọ́n ti ṣe tán wọ́n wọ́n kàwé tán wọ́n ríṣẹ́ even going abroad yet kò sí nǹkan kan but somebody is offering you something as a trial kílẹ̀ tó ó dà jọ mo be any. You tí ẹ lọ ṣe nǹkan tí bàbá ẹ lọ kò ṣe alright just on, ṣe on, yáfi ẹ phone. Sure. yeah. so that means pay plans ẹ̀yìn àti dad ni ẹ̀yìn méjì your planning nǹkan tí mo sọ yẹn ò make sense àbí. ó dà ó dà jù má bínú ṣe tó gbọ́ nǹkan tí mo sọ má bínú i know you love this your so called career bó ṣe ti bàbá ẹ ni kò ṣe é bó ti ẹ ṣiṣẹ́ náà kò fi yá. it's only trying to protect you it's for your own good. sure. lọ síbẹ̀ náà tí ẹ̀ ṣe lọ bẹ̀rẹ̀ náà kó wá wo you know how things it was wrong of the gate man not to allow you out i agree with that that's that's that's a bit you know it's a bit. Problem. Sure, sure, sure. ṣó. báyọ̀. Bayo, you're working out on me? Adebayo! You're in trouble, boy. You're... I don't make you nọgbà wa yìí náà nọgbà wa yìí náà ẹwà yé ẹwà yìí wọ́n ń gbé àrùn fún mi lẹ́nu géètì àti irú kan báyẹn lọ ṣé ọ̀gá lè wá jẹun ọ̀gá ò lè jẹun bí láéláé àbọ̀ tó yọ àwọn ọmọ ọ̀gá àwọn èèyàn wa lọ́ọ́ ṣekú wọ́n ṣekú lọ́kọ̀ọ́dá èmi náà máa fi ọlọ́run mi ọjọ́ mi èmi náà máa fi ẹ wò mọ́ ti kà á inú ọ̀gá ẹ ṣe èèwọ̀ ẹ fún mọ́fún mi ìdìbò dùn wọn bá ta mọ́ bí n kọ́. ọlọ́run ò ṣe kó o ṣe o èyí tó tó tó. Ah. ọ̀fẹ́ ni dá fún ayé kúkú àbáyé lè fẹ́ bàjẹ́ ni kúkú kúkú kúkú kúkú. báṣọ ṣe ṣe ìbá bẹ́ẹ̀ ṣe báṣọ ṣe ṣe dáadáa lára ìbá àgbàmọ̀ kalẹ̀ kábẹ̀ la mọ́ mi o lè sáré palẹ̀ mọ́ kí mo fẹ́ mo ti jẹun tán ni. àmàlàwo. ìwúwo. ó ti jẹ́lẹ̀ tó ń sìn ṣó tún máa gbà mí sí mi. ṣé kí pati la wà máa fi máa gbòjẹ́lẹ̀ kejì. ọlọ́kànjúà ọlọ́kànjúà ni ẹ mi ti ráyè sí sórí ìgbà mi sí mo níṣẹ́ lókè tí mo ń ṣe ọ̀gá rẹ̀ ń pè mí ṣó ti gbọ́ kádàá. ìdí àbò tán ah, ah. kọ́rẹ́jì ni àbíkóbe ah, mo gbá màlá lẹ́ka yìí ìgbà wọlé lè sẹ̀yìn abómi káwọlé àbámalà bẹ́ẹ̀ tó ti máa jẹ́lẹ̀ sáyìn. ah kìlì ìgbà ìṣòro ọ̀dọ́ sàmàlà máa wá dọ̀fẹ́ ni. ee nǹkan máa bí olè ìbí kẹ́ẹ̀. bí àmàlà kò lè mọ́ọ̀kì. àmàlà tí a máa máa lọ fún àmàlà láì ti pé ó jẹ́ èèyàn ni. àmàlà. ọbẹ̀ ẹ̀fọ́. Ah, hey, àmàlà. ibi tí ẹjọ́ náà wà wà kí ló dé kí ló ń wá tó ń bẹ̀rẹ̀ mọ́lẹ̀ bí àlejò adìyẹ káàkiri ilé kí ló ń wá. ẹ ṣe ojú kò ní tìyín mo gbé oúnjẹ wa pé kí n jẹ mo gbé sí ibẹ̀ yẹn kí n padà la gbómi ìsanwó màdèmàdé gòdè bá mi pàtàkì ṣé mo padà gbé wọlé ní kò tiẹ̀ yé mi wọn pé àníyàn kò yé mi pé àbí ẹ̀yìn bá mi rí. sórí gbogbo nǹkan tó ti sọ látàárọ̀ báyìí kíní kan ni mo rí gbámú bẹ́ẹ̀ sọ pé kíni ọmọ ló wẹ́ fún mi. Ah, kẹ́hìn wí yìí ṣe rí ọ̀tọ̀ ni pé jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ o ọ̀tọ̀ lọ́jọ́ orí èmi mọ̀ fẹ́ dùn mí lọ àdé mú mọ́. ọ̀rọ̀ tuntun tẹnu ẹja bọ́. kékeré kọjọ́ orí. ọ̀lì o ah, sórí inú mi wá dùn sí ọ pẹ̀lú ọ̀rọ̀ tuntun tó tẹnu ẹja bọ́ kọ́ yẹ kí n dán lóhun tẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n èmi náà nílùú ẹ̀ ògbó oúnjẹ ẹlẹ́ẹ̀lẹ́ èmi mo gbé ẹ máa bẹ̀rù ẹ̀mí ẹ bẹ̀rù ẹ̀mí ẹ̀ sọ̀gùn ẹ̀mí gúngùn bàbá gbẹ̀yẹ̀jẹ̀. ọláyìn náà jẹ ọláyìn náà <laughs> jẹ. àwọn ikú tó máa kí ẹnu bọ̀ tó kí ẹnu bọ̀ tó jẹ díẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n náà jẹ òkú òdìsẹ́ lásán fìfà bàbá máa yọ ẹ̀jẹ̀ nímú yọ ẹ̀jẹ̀ létí yọ ẹ̀jẹ̀ lẹ́nu abẹ́dì ọ̀rọ̀ ńlá lẹ́ẹ̀dá ẹ̀kú kúmọ̀ ní kọ́ ọ̀rọ̀ ńlá lẹ́ẹ̀dá ẹ̀yìn tẹ́ ẹ pọ́ ọmọ ẹ̀kú tẹ́ ẹ jẹ́ ó dàgbà ọ̀rọ̀ ńlá lẹ́ẹ̀dá ṣé iyùn wá ní kíni. àti ẹni rírú rẹ. ọ̀dọ́ táàfin rírú ẹ̀ náà ni ojú kò ní ojú kò ní tì í fún ẹ̀yin wà fún náà rí ẹ ẹ̀yin dá léèyàn ẹ bí sẹ bá ń gbé sí. mo máa ṣe bẹ́ẹ̀ mọ́ o kò mi ṣe bá. farabalẹ̀ jẹ́ lọ́wọ́ oúnjẹ wa. ojú kò ní tì í sọ̀gbọ́n àwa náà léèyàn bíi tiẹ̀ aláàbúrò bíi tiẹ̀ àníkẹ́ mi lò pa. bẹ́ẹ̀ ni alọ́wọ́ oúnjẹ wa ológin ni yọ pẹ̀lú abẹ́ àwa wújì ló yọ pẹ̀lú abẹ́. èèyàn ni yín èèyàn ni yín èèyàn ni yín. Better Nigeria. Ẹ̀yin wà kẹ́rì. Better Nigeria. Èèyàn lẹ́yìn. Abiamọ ni yín. Ṣé ẹni kí ẹ̀ wà kẹ́rì? Ọlọ́run ló ń tò. Ojoogun ẹ̀fọ́. Ẹ̀yin wà kẹ́rì. Gbàjẹ́. Gbàjẹ́. Máa ṣe ìní ìrántí mi. Ọmọ lọ sọ́ọ̀tì. Ó dúpẹ́ sí mọ́. Irọ́ ni o. Oúnjẹ ni mo ní ìjọba mi. Ṣúgbọ́n mi lè lójú ẹ̀. Àbọ̀ oúnjẹ ló lọ́mọ ó sọ̀pọ̀ abọ́ tó fi fẹ́ abọ́ oúnjẹ gangan tó fi oúnjẹ mọ́ rẹ̀ ọ̀dọ̀ lójú ọ̀dọ̀ lójú. ó tẹ̀ dà mí. ìwọ náà dà mí dóná ìwọ ni wọ́n fi abọ́ yìí gbé oúnjẹ fún amalamani àti kundi àṣírí yín ti tú èmi mọ jẹ àjẹgbé mi ti kàlòkàlò. ẹ̀yin lẹ jẹ. bẹ́ẹ̀ni èmi jókòó sẹ́nu géètì nbí. ọ̀hún mo ṣe mistake ìwọ ló jẹ. ẹ mo mọ tó máa mọ pé ọ̀fẹ́ rẹ kì í ṣe pé òun ló ẹ fún mi tẹ́tẹ́lẹ́ náà dénúdénú tó ọ̀fẹ́ lọ fẹ́ èmi mọ jẹ. ìwọ ló jẹ. bẹ́ẹ̀ni àjẹgbé mi ti kàlòkàlò gbà lọ mi. níbo tẹ́bọ̀lẹ̀ tẹ́bọ̀lẹ̀ tẹ́bọ̀lẹ̀ mo mú ayé wá gidi ni mo mú ayé wá gidi ni. ṣé kí n ta ṣèlú ayé ẹ èmi bí mi ṣe wà ní mo ti jẹun mo kàn gbóúnjẹ ìṣẹ́kù ká lè fi ṣe nbà bò pọ́ìsì sí pé gbé kó mọ ọmọ yóò bá gbé síbẹ̀ ọmọ ìgbé òmọ ọmọ yóò wá jẹ́ o ti jẹ pọ́ìsì yẹn. pọ́ìsì lọ mẹ́ tó ń gbóni kan ni wọ́n ti bẹ́ẹ̀ yẹ bá jòkú tán omi ní ọ́fíìsù. ọ̀gá ìyẹn ti pẹ́pẹ́ yẹ o. parí ajá òní lọ́bẹ̀kùn ní bùbá èmi ajẹgbẹ́mi ti kàlùkàlù kò sí wà lára. iye jẹ yìí ọdún ló ti máa fọ wọn o èmi rè bẹ́ẹ̀ sọ. kò sí tọ́jọ́. ó jẹ́ ń jẹ́ òjọ́ mi ó jẹ́ ń jẹ́ òjọ́ mi. mo fẹ́ ké. èmi kò ké èmi kò ké èmi kò ké ìsèkìrání ìyá ìyá ẹ̀wẹ̀nẹ̀kù. èmi kò ké kí màá yẹ ohun kí màá fàgbé ṣé gbọ́dọ̀ ń jẹ tọ́lọ́ jẹ̀rẹ̀ tí wọ́n bá ké ní kò ké èmi àké tó lóun jẹ ṣé n kò jẹ òní ni n ò ṣe n ò ṣe ṣé mi kò wá jẹ èmi kò wá jẹ òní ọ̀rọ̀ tó tó ní oúnjẹ. èmi wọ́n ṣẹ̀ṣẹ̀ bèrè mo ju ọlọ oúnjẹ oúnjẹ oúnjẹ mi mo ju ọlọ gidi. ṣé mi lè máa mẹ́kàlẹ́ mọ́ bó bá wùn kó gbé èmi palẹ̀ mọ́. bàbá ẹ ló máa palẹ̀ àbọ̀ mọ́ mi. ní kíni. máa jọ sí ẹ lọ́nà ara. àjẹgbé mi ni àjẹgbé mi. máa jọ sí ẹ lọ́nà ara. ìwòjó ń jẹjọ mi. àjẹpẹ́lẹ̀ ṣe. èrù ìkòsù káyé lérù ló ń pa. èmi ni èmi ni èmi ni èmi ni èmi àwọn àkókò èdùbọ̀ tí ọmọdún pa àkókò pa àkókò pa àkókò. wánú o àtàwọn ó lè lọ́la la kẹ́hìn mọ́ sọ bẹ́ẹ̀ fún ọ èmi mo ti jù yín lọ ókè lọ ókè ókè máa ké ní so. obìnrin wọn gbọ́rọ̀ wọn lè wà ibẹ̀ yóò wọn àgè mọ́ yóò sì yàn ń gbèlà àgè mọ́ o ò ní ṣe bá mọ́ èmi lè bẹ́ẹ̀ sọ ò ní ṣe bá mọ́ ah. Ah, máa jọ ẹ lójú. bẹ́ẹ̀ eh, kò sí tó máa ṣe wọ̀mí ọmọ ọlọ́rin gbọ́kẹ̀lẹ̀ ọlọ́run àádébóyè ọlọ́run òyedèbò ori odùkọ́yà ọlọ́run orímọ̀ládé ọlọ́run ọ̀rúnmìlà ọlọ́run òfa ọlọ́run gbogbo ẹ̀ eh, fi bọ́ọ̀dì gbẹ́ tògẹ̀dà wọn níjọ́ orí mi fi ṣe kankan. bí wọn kàn dóúnjẹ lọ́wọ́ ẹ̀ máa jọ àṣírí yìí ti tú báyìí ní eléyìí tó àṣírí yín tú gbogbo ẹ̀mí àgùn jíjẹ ni èmi màá sọ màá jẹ́ kó ọmọ wípé èmi àti ẹ àìsẹgbẹ́ wá zero máa nà ọ́ pamọ́ ten máa nà ọ́ pamọ́ fifty wàlẹ́ ò rí kan mú. sẹ́láyọ̀ sọ fún mi kí ni problem tó ní nínú ilé yìí tó fi jẹ́ tó ń jẹ́ kí àwọn driver àti gate man kó máa ní clash driver ní gate man ó ní oúnjẹ tó fún kò yó pé òun dẹ̀ rí pé another kind of food ló ń fún driver tí dẹ̀ ń jẹ́ tó ń yó kí ló dé kí ni gate man ṣe fún ẹ tí driver ò ṣe fún ẹ. rárá ṣe mọ pé roaster ni a fi ń oúnjẹ ní báyìí. which means pé orí ẹ pé roaster là ń lò which means pé oúnjẹ kan náà everybody láti jẹ at the same time why tó wá gbé bàfẹ́ nìkan tó gbé ń dómi fẹ́ nìkan. rárá sá dírẹ́bà fúnra rẹ̀ ló tẹ ẹ̀bà ó dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ wá láti ilé ni sà ó dẹ̀ ní kí fóun ní plate kóun dà sínú ẹ̀ mọ́dẹ fún ní plate tó dà sínú ẹ̀ sà. tẹ̀ bá mi báyìí bẹ́ẹ̀ ni sà. ó wá gbé ọbẹ̀ wá láti ilé ara bẹ́ẹ̀ ni sà ẹ ṣe ìwọ ò sóúnjẹ fún ìbà ní ṣe bó ní rosta tó ń fọlọ. mo fún sà ó jẹ sà. ó ti jẹ oúnjẹ tí gbogbo ilé jẹ kò wá yó. bẹ́ẹ̀ ni ó náà ń yò ó dẹ̀ ní kí fóun ní plate mo fún ní plate sà. ẹ̀dá ló wá jẹ̀bà. mímẹ́ tó jẹ̀bà sà mímẹ́ tó jẹ̀bà yẹn. I'll blame you for that màá blame ẹ torí kó ní roster tó ń follow na láti èní lọ tí ìwé bá tún ṣẹlẹ̀ wọ́n ni màá blame ọ wọ́n ni màá blame ọ make sure pé o follow roster ó dẹ̀ fún everybody ní nǹkan tí ó wà available láti jẹ ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó lọ wá oúnjẹ síbòmíì don't ma don't don't cause katakata yà tí ò bá tí ò bá tí ò bá yọ kó lọ wá nǹkan jẹ ń bòmíì náà tó bá ti jẹ́ roster ló follow kò kò kò sí nǹkan tí ẹ̀ẹ́dí ọba ní ló ló ń fọmọ yẹn ló ń fún èèyàn ẹ̀ alright tó bá tún ṣẹlẹ̀ I will so punish you scram. obìnrin apáyàn dáná mo ti gbóríṣiríṣi àmọ̀ràn mo ti gbóríṣiríṣi èèmà èèmà èèmà ṣiṣẹ́ pẹ̀lú ìdààmú fún mi. mo ti wá wò pé mo ti gba àmọ̀ràn oríṣiríṣiríṣi irú ẹ̀mí lẹ́sẹ̀ ẹ̀yìn tí lọ́ọ́ lóyìnbó kẹ́ ti káàkiri káàkiri ìmọ̀ràn tí má tún fẹ́ wọ́ọ̀kì nínú ayé olúwa rẹ̀ ẹ wò mo fẹ́ àwọn kan yàmú fúlù mú ó fẹ́ gbẹ̀mí mi. yàmú fúlù kò lójú àánú èsì wọn yàmú fúlù kò lè béèrè lọ́wọ́ ni yàmú fúlù máa kó kẹ́kọ̀ọ́ aṣọ ń pé má mi fọṣọ ó yà á pé kẹ́ ẹ mọ́wọ́ ṣe wá kó fẹ́ ràṣà ná ayé mọ́wọ́ wá kó fẹ́ fi yọ̀sọ̀ bẹ́ẹ̀ ayé mọ́wọ́ wá ẹ mọ̀ ń burú jáì kí àwọn fúlì fẹ̀rẹ̀ rẹ̀ tí n bá travel adúlé mi pé ohun tuntun wa mọ́ ọkàn kan wa ohun tó kó tó wẹ̀ ó lè jẹjọ́ karùn. máa fi táwọn obìnrin máa pa mí mi sẹ́mi nìkan náà ní pé ẹ̀jọ̀ kí kíyàn rí ṣeun rẹ̀ àbí kíyàn lé lọ kó kó kó kó kó jẹ́ kí n rẹ́jú sáyé mi kẹ́bàá wo ti àwọn fúlì fẹ̀rẹ̀ lákòjọ láyé yìí. ṣe rí ìkọ̀kan ni mo fẹ́ kó yẹ yín kò sí relationship náà tí ò ní shortcomings tiẹ̀ tó máa béèrè lọ́wọ́ everybody gbogbo wa náà la máa rí sọ bó tiẹ̀ jẹ́ pé mi ì tí màá rí bó oríṣiríṣi náà la ń gbọ́. ṣé ti àmúfúlì ní kínkà ó pọ̀ jù láyé yìí ó lójú ọkùnrin ilé farada àmúfúlì wọn bá kẹ́mi kan jẹ́ nìkan ẹnìkan ọlọ́run dá tán ni. ẹ má bínú ìyá múyì àbí. àmúfúlì. ìyá múfúlì tẹ̀ ń sọ̀rọ̀ nípa yìí ó ti tó bíi ọdún mélòó tẹ̀ ti fẹ́ ra yín àti wípé how many kids lẹ́ni. ah kẹ́ńwì ṣe ṣe ṣe ṣe ìyá múfúlì wájú ọmọdé ilé ọkọ ni lẹ́yìn tí bùnmọ́ múfúlì kì í ṣọmọdé múfúlì ti jáde primary school. Jesus Christ five kids. ṣé pọ̀ jù. jẹ́ ní ti Nàìjíríà ń sọ yìí ọmọ márùn-ún lẹ́yìn nìkan dání ah, ah, ah. ọmọ márùn-ún ni woman yẹn ti bí fún yín ẹ̀dẹ̀ wá ń sọ̀rọ̀ ẹ̀ wípé ẹ ó ń béèrè owó ọṣẹ ó ń ṣe kinní kan ẹ̀yin kan fúnra yín gangan lọ̀tara yín. àbájọ mo rò pé ń kọ sí mi ni yamufili yẹ kéye òtijọ́ de kan ló pé o ń kó bímọ mímu kòmìnira èyí ẹni rẹ ló ń pa gbogbo ọmọ rẹ mi rè má gbà. ẹ má bínú tí n bá lè bínú á tó èlò náà san fún yín bíi sálárì mi báyìí. sẹ́ẹ̀rì dáàdi yìí wọ́n ń gbìyànjú yamufili yẹ kó èkó yọ lówó yàn fún mi lówó oṣù ó yẹ kó yọ. ẹni pọpsi mi ń tra àwọn ọmọ ọdún owó gidi náà ń fún mi. dábàá níbi ẹni bí èlò lówó dà ń sọ̀rọ̀ iye ìyámọ̀dé ọ̀tà lọ́wọ́lọ́wọ́ ya ń bí jẹ́ pé ẹgbẹ̀rún méjìdínlógún ni bàbá yín fún mi ẹ̀jẹ̀ ṣe sẹ́kọ̀ tó torí rẹ̀ kí ẹ̀ pé ẹ̀fí ẹ̀ pé yamúfúlù fẹ́ jára alájẹrun ẹ̀ fẹ́ kí n kówó délé. just calm down to my level ẹ bá mi break ẹ ẹgbẹ̀rún. ṣé máa kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gá fi seven thousand àfi bẹ̀rẹ̀ iṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí mo ti wà nípò ọ̀gá eighteen thousand ni mo lè gbà. eighteen thousand lẹ́ ń gbà. bẹ́ẹ̀ ni lóṣù. ẹ̀ẹ́dẹ̀ bí wọ́n márùn-ún. Mm. Ah. Ah, eh, ẹ má bínú ọmọ márùn lẹ bí ẹ̀dẹ̀ ń gba eighteen thousand ẹ má bínú báwo lẹ ṣe fẹ́ làkójọ ẹ̀yin gangan fúnra yín gangan lọ̀tá ara yín ẹni tá à ń sọ̀rọ̀ yìí ìyámúyì yìí kò ń ṣe wípé bóyá ẹ dá lókòwò o kò dẹ̀ ń ṣe wípé bóyá ẹ lówó kankan àbí ẹ kówó sílé tó ń kánlé báwo lẹ ṣe fẹ́ kóun fúnra rẹ̀ gan kó ṣe tọ́jú ara rẹ̀ báwo lẹ ṣe fẹ́ kó ṣe tọ́jú àwọn ọmọ ẹ̀ báwo lẹ ṣe fẹ́ kó ṣe wà ókè tó bá fẹ́ ṣe irun adúró dé yìí ah, bullshit gbogbo nǹkan tẹ̀ ṣe yẹn ẹ̀yin kò bá gbé ẹ̀mí àwọn tó búṣìtì ni mo sọ ti èmi gbogbo wọn ń ṣe èyí búṣìtì ni ọ kí ẹ̀fẹ̀ ọmọ lọ lé ọkọ̀ kó má dá lókòwò ṣé kì í ṣe búṣìtì. búṣìtì ni. mú mi mú fúlẹ̀ tí wọ́n wọ́n chance ọlọ́run bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá bá mi ẹni advice mi lẹ́ ń fẹ́ ṣe máa gbọ́ ti máa advice yín very good máa advice yín tẹ́ bá lè mú bóyá bíi owó oṣù yín fún oṣù méjì tẹ bá lè rọjú ni o if tẹ bá lè rọjú kò sí mo pé bẹ́ẹ̀ ṣe wà yín gan eighteen thousand tẹ́yìn fún ayín gan tẹ́lẹ̀ ń gbà yín kò tó yín ṣe nǹkan kan nítorí ṣe ẹ máa fi ọwọ́ ọ̀tún bẹ́ẹ̀ ṣe ń fi tọ̀tún jẹ́ ẹ máa fi tòsí ẹ máa ṣe tótótótótótó káàkiri ni bó tẹ bá lè rọjú ó máa bẹ́tà fún yín just for two months tẹ bá kó oṣù yín two months fún obìnrin yẹn i'm very sure kò ń ṣàpá that two months tó bá fi ṣe business mo promise yín pé ó máa yield ó dẹ̀ máa yield dáadáa ẹ̀yin gan fúnra yín ọkàn yín máa balẹ̀ tẹ́ bá jáde ẹ̀ ní máa rò pé ah tí bá dé ìyá Mọ́fúlì fẹ́ gbowó ọṣẹ ó fẹ́ gbowó ọbẹ̀ ó fẹ́ gbowó kinní kan á ṣe é gangan fún yín tó lè mọ àkànbíyàn kò ń ṣe pé mo máa sọ pé kinní á kàn sọ fún mi àkọ́kọ́ mi mo yá ẹni ìbọ̀dọ̀ fún mi mọ̀ pé ẹ̀yin gan fúnra yín tó bá yá yín ẹ̀ ní san. ṣé rí ẹ̀yin pápá ẹ̀yin ṣe bí ẹni ti rí mi tán n kò yà ọ́ lọ́rẹ̀ kí n dá padà orí owó bá lọ́wọ́ fúlẹ̀ máa ní nìkú ni nígbà tó ń lára ti kàn lọ́gbẹ́ náà pé owó ìwà lọ́wọ́ rẹ ni mo lè jẹ́ kó máa náwó ní mọ́tò máa ti fọ́tò máa dọ́gbọ́n yá. mo mọ yín gangan ni tó tẹ bá lè ṣe ó máa pay as yín gan fẹ́ ti gbọ́. kí n pawó oṣù méjì pọ̀ kí n kó ohun kó ládàá rẹ̀ lóko wò máa gbìyànjú sẹ́yìn pé nígbà máa pawó oṣù méjì mẹ́fẹ́ èyí ṣe pé òun yí sí náà ṣùgbọ́n èmi àṣe bẹ́ẹ̀ sọ gẹ́gẹ́ bí àmọ̀ràn èmi àṣe àmọ̀ táìmù yẹn èyí ni màá bá mi fi kún un bàtẹ̀ ṣe máa jẹun dábàá ti kówó oṣù méjì òun àdọ̀wọ́ yẹn o ti bẹ́ẹ̀ padà lọ́wọ́ yìí ẹ má padà lásìkò ibi wa o. what are friends for èmi àti yín ti dọ̀rẹ́ cause mo rí yín bí èèyàn tó wà reasonable ẹ kàn lè má ṣiṣẹ́ lábẹ́ wa but mo rí yín bíi pé àgbàlagbà bí ẹni tí mo lè pè lẹ́gbọ̀n mi ṣé rí tẹ bá ti dá owó yẹn tó bá ti pé eighteen thousand lẹ́ẹ̀mejì ẹ ṣàjẹ́ kí èmi rí tí má ti fi lè rí pé ó ti pé why not má bá yín fi kún but tí ò bá pé má déwájú mi mú mọ́ yín dáadáa. Ah, tó jẹ́ mo torí mo ṣe wá báyìí pé ṣé rí àwọn ọmọ olùtí yín báyìí ìtìrìn ìtìrìn káàkiri kó tìrìn káàkiri tó ti lọ ní ìbò àmọ́ tí máa ta ah, ó yàtọ̀ sí ọ̀hún ya kínní mo tẹ̀lé tó bí á tèmi mo tẹ̀lé tó bí á ń tẹ̀lé kínní yà ń fúnlẹ̀ kó ń kó dẹ̀lú yín mọ̀ nìkan eh, kínní gbogbo ọmọ lóde mi ló máa bí wú èmi ti ìkókó bí sí. ẹ má bínú tí má gbọ́ yín dára ya mo fún yìí mo fún yóò kó dẹ̀lú yín. wọ́n tún ṣì máa bímọ mi. pa ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ yìí sọ́ọ̀yì ah. àdá ni ọyàn wíwá ni apọ̀ ọmọbẹ̀rẹ̀ òṣìbẹ̀rẹ̀ yìí máa ń lóhùn wá pé ọmọbẹ̀rẹ̀ òṣìbẹ̀rẹ̀ lóòótọ́ wọn bọ́ ọmọbẹ̀rẹ̀ bá dàgbà òṣìbẹ̀rẹ̀ akásẹ̀ nílẹ̀ kí irú mú fúlẹ̀ ẹ̀sẹ̀ kó bá kọ́ télọ̀ kí kọ̀kọ́ kápẹ́ńtà kí kọ̀kọ́ bíríkìlà gbogbo ọba dàgbà ti mú wa dádì mi ẹgbà dádì mi ẹgbà ẹ̀jọ̀ ṣèṣì ní kásẹ̀ nílẹ̀ lágbára Ọlọ́run ṣe rí bọ́rọ̀ mi ṣe jẹyìn lógún kẹ́ ẹ foríire ìṣe yan gan bí irú mi báyìí á pèsè rẹ̀ yìí. I reject ẹ má wọrí kò sí wàhálà ẹ ṣe ẹ ṣáà rí bí ẹ mú iṣọ yẹn jẹ kórìí bẹsẹ ti gbọ. èmi ṣe ah, èmi ṣe èmi àgbàmọ̀ràn. ṣé ẹ má gẹjọ ah, mi. ẹnì kí n jẹ yín nígbà tí yẹn fẹ́ ẹnu kò yìí lẹ́nu ni ah, ẹnu ò ṣe wéra àwọn ẹnu pé ẹnu yẹn yín fi búrọ́ọ̀ṣì fọ ó yàtọ̀ sí ya à ń fi orin fọ oníràwá ń dòlì bí oní ni oní ata. love in sharing. love in sharing love in sharing ṣe tutù. ó tutù. ó tutù. ó tutù. ẹ gbà. no no no no no no you can take it all. Ah, ẹ náìsì o wàhálà ah, ẹ náìsì oníkó <laughs> ní tíì. Ah, ẹ wo bí ẹ kí n tètè máa lọ tí kò bá jókòó tí báyìí nìfẹ́ lọ ṣé ẹ̀rí mi àti gateman à ń dẹ pápẹ́ kan lọ́wọ́ kí ó bá léèrè kó bá mú kó bá bá mi níbí èlò tọ́ àgẹ̀tì èlò tọ́ ọlọ́run bá mi ṣe ọlọ́run bá mi ṣe kíní lẹ́yìn rẹ̀ ẹ kí ni ti máa lọ. ẹ ṣáà mi jọ pé nítorí ẹni pé mi kó bá rí. àwọn trap tí ẹ ń dẹ yẹn má jẹ kó mẹ́ni kankan náà àtàwọn náà. kó rí mi máa pè wá. ṣé jẹ́ gbàdúrà sí wa kọ́ ló jẹ́ kó rí. ọlọ́run clown máa yí ẹ̀ náà yìí sí. Eva <laughs> My God. Ah ah. Oríṣiríṣi èèyàn lọ́lọ́run máa ń dá mi àyè ṣá. Ọjọ́ wo lọ́lọ́run? <laughs> Oh, God. it is well. You don't have to be there. Àwọn èèyàn ó wà mẹ́ tó ń rọ̀ tó ń rọ̀ ọ́fíìsì mẹ́. Àwọn ọmọ máa attend anybody. Whether the chairman is there or not. Okay. Aha, huh, you oh, know that. I know your law. Okay, thank you. God bless you. Huh? I'll saw you later. Daddy. Yes. Mufejade, I want to mingle with guys I met on Facebook. Guys that you met on Facebook? Yes, Dad. the other time tí mo fẹ́ jáde gateman sọ wípé ẹ ti instruct òun pé mi ò gbọ́dọ̀ jáde kó nínú compound. Eh, eh, yes eh, babayo these guys that you going to meet outside tó rí wọn rí ẹ̀kan bára ń sọ̀rọ̀ lórí facebook ó fẹ́ lọ rí wọn ta these guys ó mọ̀ bóyá olè ni wọ́n armed robbers ni wọ́n hired assassins ni wọ́n ó mọ̀ ó dẹ̀ fẹ́ lọ bá wọn tó bá jẹ́ pé supposing kí ẹjọ́ máa ṣeré káwọn ọlọ́pàá kó wọn wá kó ẹ mọ́ wọn náà. Dad, I did music, Dad. I did music. I need to mingle. If I don't mingle, how will I grow my career? How will I, will I grow my music, Dad? How will I grow my music if I don't mingle, Dad? I need to mingle. The way you are going, you will destroy yourself. I know you will destroy yourself. So, my instruction is that you should not go out. tó battle bá tó o kọ̀rọ̀ i I'll deal with you. Boy, I'll disown you. I'll disown you and get you out of my house here. You call this a house? You call this crooked thing a house? As crooked as it is, this is my father's house and this is my house. ìwọ ló máa padà lọ sí ilé ẹ̀ tó ti wá ilé Bádéjọ lélẹ̀ ilé bàbá mi ni it is my father's house you go back to your father's house go back to village where you come from padà lọ sí ilé tó ti padà wá padà lọ sí village tó ti padà. this is my father's house. Robert! Sure. know she have I've told you time and time again. Please, this, these children are grown-ups. Eh? Oh, oh Kishomode, treat them, they're adults. For crying out loud. Believe that. Oh my, sọ fún mi pé ìwọ wàá filé mi sílẹ̀ wàá gba ilé that is me. He was addressing me like that. He has a point. Yeah, he has a point. This is his father's house. But apart from that, bóyá tó bá ṣètẹ̀ dáhùn tó bá sọ̀rọ̀ bí àgbàlagbà tó fẹ́ kó máa behave like talk to him like an adult. ẹ̀yin méjèèjì ti pàdé àpòpọ̀ o ti kọ pé kó lọ síta náà kó lọ jà fúnra ẹ̀ tẹ̀ kó lọ misbehave sí máa bẹ̀. no the message is clear i got it èmi ni mo ní real èmi ni mo ní lọ́ọ̀yà èmi ni mo ní bẹ́ẹ̀. You change your will because of the son? Yeah, he's no more my son. I said I will disown him if he does what I don't want him to do. So? Seriously. Very kids. I just hope you listen to me before things go worse than this. End they are your kids. End of discussion. Honey, they are your kids. bàbá tí ò dá ìyá lóbi àti orí obìnrin lé ọkọ o ọmọ ní ọmọ ní sísìn kún nísìn ọmọ lájọ ọmọ mi gbọ̀rọ̀ sí mi lẹ́nu don't be a bastard ọmọ mi tí This for you. Thanks for my paper. Thank you, thank you, thank you. I love you so much. Thank you so much, Travis. Thank you. I love you. I love you too. I love you and I will do anything, just anything to make you happy. Just you. anything. Thank you. Thank you, know What? Thank you, thank you, thank you so much, Travis. I love you so much. If anybody, anybody tries to hurt my girl. If God permits me, I'll kill that person. Oh, no, no, no, no, Daddy. You're taking it too far now. You don't have to. You feel mommy. I love my princess. I love you so much. Daddy, I love you. So, that's very fascinating how can you talk like that. Please come and jump to conclusions. A number pa ìsàn pé òun lọ fẹ̀ pé ṣé even in your mi You yìí ọ̀bí ọ̀bí ọ̀bí lọ́jọ́ àbúrò yìí. Really, he's just shooting off his daughter just like he was shot to you. Báyọ̀. Báyọ̀. Ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ jẹ́ kó wọlé. àrà kẹ́tó dé ni kẹ́tó dé ni àwọn ọmọdé máa ń fi owó. ẹ jẹ́ kó wọlé náà. ẹ ti lé wọn dànù tẹfẹtẹfẹ wọ́pọ̀ wọ̀pẹ̀ ah, mo ti lé wọn wọ́pọ̀. Ah, mo lé wọn ẹ kí ni tiẹ̀. mo ní bùkátà ọ̀gá ti fẹ́ ju. ẹ lè kó tí wá kó káyọ̀ kó káyọ̀ wá kọ̀ràn tọ̀gá o. èmi dẹ̀ kọ̀ǹpilẹ̀ fún ẹ pé bùkátà mi pọ̀ jù. Láládé Láládé máa bá ìjà máa bá ìjà gidi gan tó yẹ pé òní láìka rẹ̀ gan. Okay? Now, when next they come, tó bá tún make sure pé o jẹ́ kán go wá bá okay? Yes, sir. Pé mi ò complain fún ẹ pé mi ò tó bùkátà ẹ gbọ́. Ìwọ náà line? máa da aláìní òkè. Ó ti máa padà da aláìní. Wọ́n kọ́ ló máa aláìní òfin gbá. Bẹ́ẹ̀ni gbá ọ̀gá. Bẹ́ẹ̀ni gbá gbowó pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú kó rò pé mo mọ tí mo sì tó gbogbo àwọn tó wà yóò rò pé mo mọ̀ bá àwọn ẹbí ẹ̀ mọ̀ mọ̀ mọ̀ lé wọn dànù ni. tó o bá ẹbí sẹ́mi kò ń tọ́ lọ jẹ́. ní ọ̀rọ̀ mọ̀ ìyá kàṣọ láàrin o. ọmọ ìyá kàṣọ o rò pé mi rò fún. ó jọ ní kí n ṣe òun. ọ̀dọ̀ kan máa pa àwọn fámìlì ẹ̀ka wa mọ̀ mọ̀ mọ̀ lé wọn lọ. tó o bá ti gbà pé ló lé tó o gba àgbàlẹ̀ gan mo sì kọ́ mo sọ ma ma kúrin sí. tó lè jẹ́ kí n bẹ́ẹ̀ sọ bẹ̀rẹ̀ fẹ́ báyọ̀ bẹ̀rẹ̀ ní àti ẹ̀rọ ju sọ́kò sọ́kò sọ́kò yàrá rẹ̀ ni tó lè pé máa kúrò náà tó ọ̀gá ni mí fún gbogbo yín o ọ̀gá ọ̀gá ló ń pè mí bọ́ọ̀bà rẹ̀ ti mọ̀ o máa lọ. ó yọ lára ẹ̀. o máa lọ. ó yọ lára ẹ̀. O yo la veces y le tiro lo el se lo El ngbalo se. Ah, eh el lo ngbalo se lo ¿eh? èlò ni. kọ́mọ yín mú un gbà lóṣù pápá wà wá ṣẹ́kúṣẹ́ ọwọ́ ni. ó yọ lára ẹ̀ pẹ̀lú bàtà katapila tó lọ wo trainers. ọ̀gá bá mi kó wọ. wo trainers. ọ̀gá ọ̀gá sẹ́ǹtì rẹ̀ ṣe ah, mi ni. èmi ra èmi ra tèmi ni mo fi ṣe. ẹ ṣe wéra hàn ẹná fún àtẹni ẹ sẹ́ǹtì rẹ̀ fún. bá mi kó wọ. èmi fowó ọ̀tá tèmi ra ilé ìní. ẹ ó dira wọn lọ́rùn. mo nà ẹ pa. ó dira wọn lọ́rùn bàbá mi kélé ìbọn ni. mo nà ẹ pa. ẹ ṣe nàìjà. mo nà ẹ pa. ẹ ṣe nàìjà. kòbí o jẹ ká fi gbogbo ẹ ti kùjà kùjà lọ tuntun. wọ́n ti fẹ́ hàn ni. kò jẹ́ tuntun. ǹjẹ́ o mi fẹ́ràn mi mi náà fẹ́ràn rẹ̀. ó fẹ́ràn mi dákú. kódà fẹ́ràn mi ju fẹ́ràn rẹ̀ lọ. mo fẹ́ràn ọmọ ìdájọ́ ga lọ. èmi kò mọ fúnra rẹ pé gbé bọ̀dá yín kan dúró ẹ ṣe wáyé o mo fẹ́ràn yín o mo kó yín jẹ èmi náà gbọ́n yín mú. ọ̀gá sọ pé. bí èrè bí òótọ́ a máa ti dọ̀rẹ́. ìrọ̀lẹ́ o. àdé àti dọ̀rẹ́ àjọ ń jẹ ni àjọ ń mu ni lókè. ìbáwá lè bó gàn sí lẹ́nu géètì ó sọ slang kan kó gbòòrò rí wọn ti sọ sí mi rí ó ní bíẹ̀sì lọ́ọ̀fì ń ṣe ẹrin mo ní èmi orúkọ tó pè mí lọ́ọ̀fì ń ṣe ẹrin ló pe orúkọ mi orúkọ tó pè mí ni lọ́ọ̀fì ń ṣe ẹrin. oògùn ẹyin ọmọ ló máa tó ti ń lóògùn fún ọmọ lọ wọn yẹ wọ́n dá padà fún ọmọ lọ. kódà ó jẹ́ kí n mọ̀ pé gbogbo tí n bá ti fẹ́ kí n kàn máa bí òun èyí kì í fọ gálẹ̀ kí n máa bí òun pé ọ̀rẹ́ ilé mi àti pé what you are friend for what you are friend for ah. eh? lẹ́nu ọjọ́ wo síjọ́ wo. Ah kí lórí. ọlọ́run ló ń gbìyànjú epo o mọ̀ kọ́kọ́ lọ́n ṣàánú èèyàn kí èèyàn bá wá láti inú ẹbí tó pé èèyàn máa hans nítorí kò jẹ́ lára mi nìyẹn <laughs> handsome boy. yéèbà handsome boy àbí ìnàkí àbí ọ̀bọ ní wàásù ní wàásù ń lò fún ọmọ ọlọ́mọ wà láì wà bá mi lọ ọmọ tó ṣe pé ó ń wù mí tó bá bọ́ lè mọ ìgbà ìlú máa ń wù mí ọmọ yẹn dúró kò ní da èmi náà ṣe. ó bá mi sọ̀rọ̀ rẹ o. ṣé wọ́n ní kun. ó bá mi sọ̀rọ̀ rẹ o. pé ni mo máa ń wò wọ́n bí ọ̀pọ̀lọ. ọlọ́run ó ní àdé. bó ti sọ nìyẹn. àdé sọ̀rọ̀ tí bàbá mi nù kéèjì. bó ti sọ nìyẹn. ó ní bọ̀dà tó dàbí ọ̀pọ̀lọ yẹn. kí èmi lọ́ máa fẹ́ bí wọ ni o ìdájọ́. ó ṣe ìjókòó sáyé yàrá àti lọ. ẹni rẹ́fẹ̀ náà sọ pé gbogbo bá ti fẹ́ How many let, me pass them. How many let me pass them. How many English can you diabolize? Ọ̀rọ̀ náà ló fẹ́ bá ṣe. Ṣé báyìí má dàbí wọ́n? Báyìí má dàbí wọ́n? Mo lè sọ ẹ́ lẹ́yìnbó. Ìsìwálẹ̀ kò lè kàkájú kan fẹ́ àfi ọ̀pọ̀ ọ̀dà kó lọ sí. Tọ́wọ́ ẹ̀ fi ojú ti gbójú gbé ti sàkàkàkà lórí kàkà. Ìbò ló fẹ́ mú ọdí. Amẹ́lí kò ń dá ìbò ló fẹ́ mú ọdí lákòókò kọ̀ọ̀rin. Tó bá tẹ̀ ẹ̀ lọ pẹ̀lú àwa yìí. Yọ̀lá ẹlẹ́bùn nìkan lọ lọ́ba bí ọlá ilé ìwòlò sí àwọn ilé ìsìn categorize ìwé ìsìn categorize àwọn máa fẹ́ máa fẹ́ wà á ríran o ó sì máa ríran o. tó gbà kí wọn ara rẹ́ǹjì lẹ́sẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí gun rẹ́ǹjì wọ́n tún gbé gbòòrò pé ah, èmi náà bẹ̀rẹ̀ sí gun rẹ́ǹjì èmi náà fẹ́ gun rẹ́ǹjì o ah, ọ̀gá tètè ra rẹ́ǹjì o ah, èmi náà fẹ́ gun rẹ́ǹjì o ọ̀gá tètè ra rẹ́ǹjì kí tún bẹ̀rẹ̀ sí ya kí tún ya sí pẹ̀lú pẹ̀lú rẹ́ǹjì kí tèmi. tó o bá rí nǹkan tí mo ń ṣe that means you blind. ojú ń dùn mí ni tójú ò bá dùn mí ò ní máa bi mí léèrè pé kí ni mo rí ẹ tó ń ṣe jọ sọ fún mi ṣé wọ́n lo ní ipad ni ó wọnúlé ó rí ipad rẹ̀ pé mo pause game kan lórí ẹ̀ ni ó dẹ̀ tún ṣì mú ṣé wọ́n gbọ́n ni. ó lè sẹ́yìn. Ah, mo ṣẹ̀ṣẹ̀ rí pọ́n ti gẹ̀ẹ́tẹ̀ ni fún mi ní ipad mi. let me have my ipad ṣó jẹ́ tiẹ̀ ni. nǹkan tó bá ní èmi ni mo ní. Okay? I am your brother. Says who? Says, Says who? Says why? Oh funny! jẹ́ kí n fún mi ní iPad mi You got to be ní tiẹ̀ ni. What is the noise called? What is it? Kí ni nǹkan tó ń tẹ̀lé pariwo? Dad, BY ni òun kọ́ ló ní iPad tó wà lọ́wọ́ yẹn mo dẹ̀ ń sọ fún mi gbé e, ó dẹ̀ ah, Dad. Ta ló ní iPad? Ẹ̀yin lẹ ní ẹ̀yin lẹ Good which means wọ́n ló ní àbí yóò jọ. ten nine eight seven. ẹ̀gbọ́n ariwo ni ọ̀. Dad, why? Why Dad? Oh, what? Ṣé bí ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi mo jẹ́ náà? Ṣé báyìí ni ẹ bá rẹ̀? Òun ló ní. So, ó ní ìkọ́lẹ̀ máa pẹ́. Kí ṣe tiẹ̀ náà? It's not cool, Dad. What is not cool? She is the owner of that iPad. So why do Baba argue lórí ẹ̀? But Dad, she is my sister. I can use her things. you shut up. I'm talking. Why are you making noise over that? You sit down. Dad? Sit down. Oh, Mali. Dad? ẹ̀ lókè mo rí póòsì ń bẹ̀ oúnjẹ tí wọ́n serve sórí dining ò jẹ́ what's the problem kí ló ṣe. mom am I truly a bastard. what. why is it that every little thing is dad ti mama pè mí ní bastard bastard bastard why why tí bá gbé gbá mi mọ́ gbé bá gbá wo mi mọ́ gbé. oh my god oh my god. mom if truly I'm a bastard I want to know my biological dad. Why is it that every little thing is daddy to mama pè mí bastard bastard bastard? Mom, I want to know my biological dad. Please mom, show me my biological dad. Kí ọmọ àlè mi máa wá wu ọmọ kan bíbá ẹ mọ́. Let me go to my biological dad kí n lè máa lọ ṣe bí ọmọ kan níbẹ̀. Seriously? Really? Oh, you're telling me pé mom, mom, ọpọlọ mi ò pé nìyẹn mom mo mọ ẹni tí mo bímọ fún àbí? Is that what you're telling me? You're calling me, calling me an idiot? No, mom, I'm, I'm fucking getting frustrated, mom. You are getting frustrated. So uh, am I. Seriously, so I'm also getting frustrated. I'm getting tired of this. I can't keep mediating between you and your father all the time. Come, iṣẹ́ tí a ẹni kò lọ ṣe kí ló dé tí ò lọ ṣe? Ìwọ tí ẹ lọ ṣe náà just just resume there in the morning put on your your your whatever you want to put on go there at nine. That's why it's called a nine to five job. You resume there at nine. you close at five. From 5 p.m. till the next morning at 9 a.m., all your time is yours. You know, I love music, Mom. I love music. Music is my life. I love it. It's my career. It's what I love to do, Mom. It's what I love to do. It's what I love to do. Don't Mom. I know that? Don't I know that? But you can't, you can juggle the two. Everybody, one of them, in Africa, one by. Ọmọ máa ń ṣe nǹkan to tẹ́ òbí ẹ̀ tẹ kọ́kọ́ ṣe yẹn fún kò tẹ́ lọ́rùn tó bá ti close nbẹ tó bá ti wá close nbẹ gba ibi music ẹ lọ gba studio lọ lọ ṣe rehearsal ṣe do whatever you want and before you know it you will excel at it so I know you can do it. If that is what he wants I will do it mom I will do his will. I will. Baby, okay. save owó ìwọ náà ní savings wà á máa fowó pamọ́ then before you know it wà á sọ pé wà you will tell yourself pé okay i have had enough money i have money now okay jẹ́ kí n marry èmi náà fẹ́ ní nǹkan mo fẹ́ dá ó ti ẹ̀ lè sọ pé wọn náà fẹ́ dá iléeṣẹ́ tiẹ̀ sílẹ̀ you know but you have to start somewhere and time is now. Dad, yeah. have you forgotten what I went to US to do? I, you study music. I mean music, my dad. Allow me to pursue my career, dad. Allow me. I love music. Booty cup fits, let him wear it. Throw me come, throw me come, throw me come. You got that? Dad? That's music. Music is life, dad. Boy, to bá jẹ́ pé o fẹ́ wù ọmọ ọkọ tó ń gbọ́rọ̀ next week Monday. Okay? Come to the office. The admin manager will tell you what to do. Then you start working. Right? That is what I want. If that's what you want, I'm not ready to argue with you, Dad. I'm not ready to argue with you. Draw me come, draw me come, draw me come. Would he cup fit? Let him wear it. báwo ló ṣe nígbà yẹn sí. actually mo face àwọn challenges kankan but i stand out mo ti solve gbogbo ẹ. that's good uh, what about uh, supplies how, how did you handle that in there. àwọn kan wọ́n ti kó wá láti last week wọ́n supply wọn lọ́jà mo make sure wípé wọ́n supply wọn àwọn kan wọ́n ti wá supply wọn láti last week wọ́n kó wá èmi ti gbówó dáàdì mi lọ. that is my boy ṣé wọn náà racing. now that you are doing well. that is what I call a true born calling me now I'm proud of you you are my prince you see what I'm talking about that's my son. thanks dad dad o ti rẹ̀ mí ẹ jẹ́ kí n lọ ṣáwá. ẹ kì í yẹ o ní ìrẹ̀ o ní ìrẹ̀ thank you very much. I told you. Mm-hmm. love you too love you too ọmọ tó bá ṣe dáadáa ní ti bàbá ẹ. that's my boy. Uh, ṣé yín lè ṣe wàhálà tí mi ṣe pẹ̀lú àwọn ọmọ yín ṣé yín lè ṣe. I'm proud of him. I'm, I'm happy that I'm very happy that you're proud of him. <laughs> ṣe ẹ ó ti ń ṣe tẹ́lẹ̀ jókòó náà sáà sáà. ṣé olóògùn tí mo ní kọlù. yes mo. sẹ́mẹ́rẹ́ sẹ́mẹ́rẹ́ kọ̀ kọ̀ kí ló bá oúnjẹ. oúnjẹ tí gbogbo lè jẹ ní sà. oúnjẹ tí gbogbo lè jẹ oúnjẹ tẹ̀lé jẹ tí wọ́n lọ jẹ ló náà jẹ wọ́n lè fi náà wọ́n fi tó tó tó fi oúnjẹ tó wà ní rosta mo sá. sanayo hmm. wà lọ sí kitchen kó lọ máa ṣiṣẹ́. nǹkan tí gbogbo máa ń ṣe kó máa lọ kó máa lọ ó yá ní yóò kó ní sàìtì ọjọ́ ìrìn àjò ní ọ̀pọ̀ náà rẹ̀. àbí kí ẹni máa bọ̀. àbí ìsọjọ ṣe bèbí. ẹ lọ́ọ́ jẹ́ kó máa kẹ́ra ọ̀nà. ètò ìlọ kẹ́ra kọ aṣáájú nǹkan tó jẹ́ kó padà. Sweetheart. I don't know how to tell you this, but I just have to say it. Um, well, you've added to but one and Kwenye and Dimiji. Can you open? Besides, there is an hour So, what are you talking about? I, I think you're about to become a grandfather. You don't say. I'm saying. Who is responsible? I don't know, but. Maybe. Go in there and find out please. Okay. Doing so. Doing. tired. <sighs> It's okay. It's okay. Mo pọ̀ ní màmá ọ̀gbọ́n náà sì ń dodo yín bọ̀ ní ẹ̀ because ó lè ṣẹlẹ̀ sí irú ó lè ṣẹlẹ̀ sí eré because you're vomiting àbí you, you, you, you get tired easily and then your boobs are a bit. <sighs> You're pregnant. Kí ló ń ṣe Okay, ó lè mọ̀ so. I am telling you categorically that you are pregnant o mo kúrò lè máa ṣẹlẹ̀ sí ẹrí sí olùmọ̀ ẹ̀ nǹkan ní ní méjì kìíní obìnrin tó tẹ̀kẹ́ tí wọ́n ti padà kò kúkú nífẹ̀ẹ́ fúnra rẹ̀ àbí ó dẹ́ sọmọdé ah, ìdùnnú ṣubú layọ̀ ni so um, ìròyìn tí náà tí mo kàn fẹ́ mọ̀ tí tó dẹ̀ máa dùn mọ́ bàbá ẹni tó máa dùn mọ́ èmi gan alára nínú ni wípé ẹni tó lóyún òun kò fẹ́ ká mọ̀ ìgbà wọn fẹ́ wá ìgbà wọn fẹ́ wá lé wa náà fẹ́ wá mọ̀ wá so that's problem. Ah, ah, mi mò ń bá sọ̀rọ̀ tó yí ipa kan sí mi tí mo bá gbé sí ẹnu ẹ yẹn ju olúmọ rock lọ what the heck is your problem what is wrong with you are, are, you a kid when you were doing the do ronúgbà yẹn pé ẹni yìí máa láti wá mọ́ wa sure ara ẹ má jẹ́ kí n bínú sí ẹ mi ò fẹ́ bínú sí ẹ i really don't want to because i know right now you're you're you're but it's it's okay ta ni ẹni tó ní omi inú ẹ. M M M M. what sense? I'm trying to. Will you just behave yourself and, and open your mouth and talk? What sort of nonsense is this? mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń gbóná tó ń wọlé tó ń wọlé tí máa gbé ẹ̀fẹ́ sí ẹnu ẹ̀yẹ I adájọ́ olúmọ rock lọ what the heck is your problem? ta ló lóyún ni mo bèrè tó ń ṣe ẹm ẹm ẹm ó jẹ́ gẹ́gẹ́ bí bèbí dá lóhùn are you a little child? okay when you were doing the the the the, the work o mọ ẹni tó ṣe work pẹ̀lú débi pé ó di báyìí. I'm listening. Um, uh, um, ẹni tó kò lórúkọ ẹni tó fún ẹ lóyún ò lórúkọ. ó lórúkọ. mò ń gbọ́. ṣé ti rí. mi ò rí fi hàn mí báyìí báyìí. ẹni tó fún mi lóyún ó wà nílé wa ìpẹ́ lóyún ẹni tó fún ẹ lóyún gbénu léyìí pẹ̀lú wa How was your night? My night was good. I was just Wishing so. Mo rí bòódù tó ń bọ́ síta láti lọ yàrá What was he doing here? I mean the driver. Yeah, I mean, mo ránṣẹ́ pé kò sí ó ní nǹkan kan tó fẹ́ bá mi ṣe. Ó ránṣẹ́ nínú yàrá As in in your bedroom? Mom. What are you trying to say? Ṣé nǹkan tẹ̀ ń try láti sọ ni pé mi ò lè ránṣẹ́ àbí kí láì sọ? You mean anything? You mean anything? Um, I'm actually on my way to the Pratt. Okay? Okay, mom. Take care of yourself, eh? Take care of yourself. I will, you too. No. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, wàhálà ti wà. wàhálà wo ló wà. sweetheart wàhálà ti wà. mo ní wàhálà wo ló Ah, wàhálà wà. tell me. mo fẹ́ yọ sí gbòòrò jẹ́ kí n jáde jáde lọ. lórí burúkú. jáde lè yá jáde lè yá. kọ́kọ́ ti pèsè kọ́kọ́ ti pèsè. Eh, mo ló ń gbé kiri lọ. igbó ro ni ìbòrò ni. ìbòrò mm. kí ló wà nù kọ́ńtà bá dùdú gbélé. àbàlẹ́ ìkọ́ ẹ̀ ṣé ìwọ ìwọ ìwọ ni màmá sáàsì mi àbí mi ni màmá sáàsì rẹ̀ tá lọ gà nínú èmi àti àbọ̀ àbọ̀ àbọ̀ àbọ̀ àbọ̀ àbọ̀ àbàyè lè fẹ́ bá ti. sílẹ̀nu géètì. sórí ayé kẹ́ ẹ máa kó tó kẹ́ ẹ máa yí máa sọ ọ́ ti kọjá sí mm. tó wà nù kínní. tọ́tíkọ̀ sí tó wà nù kínní tó bá sí. tọ́tíkọ̀ ẹ já ni. fòkè. wọ́n dá aṣọ ni mm, aṣọ ni ẹni tó aṣọ aṣọ kọ ilé báwo. bóyá jẹ́ nìyẹn o bóyá máa jẹ bóyá máa tọ́ bóyá jẹ bí ọlọ́dẹ ìró bóyá jẹ bóyá máa tọ́ ní kúkú rẹ̀ bóyá máa tọ́ bí o a máa jẹ bí ọlọ́dẹ rí o o kò tẹ̀ kò tẹ̀ a máa jẹ. ẹ̀sán kọ́lọ̀ gàdé ọ̀gá sọ̀rọ̀. Eh, how are you? I'm fine sir. Eh, mo fẹ́ kó sọ fún mi kí ni nǹkan náà tó wà láàrin ìwà àti ìdóyin ọmọ mi ẹ ṣe jáde ọgá kí ọjọ́ kò ní tí ẹ ní dààmú. ṣé erin tó wà láàrin mi àti àjùdòyìn pọ̀ gan tó ti yẹyẹ lákòókò gbàrà ṣé erin àjùdòyìn tẹ́ rí yẹn kọ́kọ́ wà ọkọ ọmọdé tì wọ́n fẹ́ràn èèyàn èmi àti wọn àjọ fẹ́ràn ara wa àjọ ń ṣe ọ̀rẹ́ àjọ máa ń sọ̀rọ̀ dáadáa kódà lọ́ọ̀fì ṣe ẹrin wọ́n láàrin mi àti àjùdòyìn. ìwọ àti dóyin ọmọ mi ẹ̀ ń ṣe àlọ́. tí wọ́n ṣe lọ́ọ̀fì ṣe ẹrin. Oh That's good. That is very, very

àbí ṣé orílẹ̀ ayé ẹ̀ bá yẹn sí. ṣe é trust mi ni. ẹ wá oògùn lọ́lọ́ olórí burúkú ni bóòdù oògùn lọ́lọ́. ṣé wàá jẹ́ kí n gbọ́ràn bọ bàbá yìí ṣé wàá jẹ́ kí n gbọ́ràn. jẹ́. ẹnìjẹ́kẹ́ jẹ́ ẹnìjẹ́kẹ́ sọ àwọn ìmúyan lọ́ta nìyẹn. kò ṣe pé mi ò trust ẹ ó ṣó sọ pé wípé mo rí ẹ ní there was a time tí mo rí ẹ tó ń jáde nínú yàrá ọmọ mi ó rán iṣẹ́ láàárọ̀ kùtùkùtù tó wọ́n mi lè ṣe wà lórí bẹ́ẹ̀dì. Ah, ah, èmi kó eh, nǹkan ẹni ẹni méjì kìíní obì ni àdé ń wí síbẹ̀ ká kó síbẹ̀ jẹ́wọ́ fún mi. eyìnrèké eyìnrèké ẹ kò ní torí ọlọ́run ẹ jọ ṣé ẹ ti gbé wọn lọ sí ìta àwọn kan lóyún ni. sórí ẹ pé ah ṣé mi níwọ̀n táwọn mi bá lóyún. wọn ò lóyún o wọn ò lè lóyún ok fẹ́ kí n tú dáàdì sílẹ̀ fún ẹ. ojúkòrò kí ojúkòrò jẹ́ ọ̀lẹ́ lóyún. ṣé kí n tú dáàdì sílẹ̀ fún ẹ. it's okay ṣé wọn yẹ kí mo gbà ẹ lẹ lọ́wọ́ wọn sìn owó náà dẹ̀ mẹ́ni tó ni tí n bá ṣí wọn lẹ̀ fún ẹ ẹ tí n bá ṣí wọn lẹ̀ fún ẹ tán máa dín pẹ̀lú ẹ jẹ́wọ́ fẹ́mi báyìí. ẹ̀yin lè hold him bí òun yóò all I'm asking you is sọ ẹni tó lóyún fún mi mo ṣe ti sọ fún ẹ pé ní òun di méjì kìíní ó bí ni pàṣẹ kìí ṣọmọdé Doyin come to think of it ọjọ́ òní gbogbo eléyìí bẹ̀rẹ̀ kó máa kó máa nígbà tí mi ò gbé náà rò nígbà gbogbo ní gbogbo yẹn bẹ̀rẹ̀ and you have not done anything wrong you are a big girl kò ṣe pé bóyá pé anything it's not a big deal. ọkọ mi àbíkẹ́ ikọ̀ olókùn ọ̀la ọmọ olókùn ẹ̀sìn ọjọ́ kọlù kọjú ọjọ́ kọjú níjó ni ni lára mọ ògúnyán funfun fàlejò pupa ògúnyán funfun fàlejò funfun ojú ń tàlejò ojú ń tiyán ọkọ mi just tell me mo kàn fẹ́ mọ̀ ní so that we can take the next step please i'm pleading with you jọ just tell me okay please. Mommy. Yes, baby. Báyọ̀ ló lóyún inú mi. Ah, thank God, Báyọ̀. Oh, that's such a wonderful name. Ah, I'm so happy. At least we have a name. <laughs> Báyọ̀ kilo ló wá ń jẹ́ ọ̀tá làwọn parents ẹ̀. As in, báyọ̀ ṣe ń pàdé gan-an. I don't understand. You oh, kuro nílé yìí for quite a while. Báwo lẹ ṣe ń pàdé? Mommy. Yes, baby. <laughs> I mean Báyọ̀. Bajo. Mm-hmm. Báyọ̀. Yeah. As in, me. As in, Adébáyọ̀ Bádéjọ. Oh my God. Dóyin. báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe ṣe what happened. take it easy. kàn mo ṣe ibi tó gbé yọ ìpín mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe náwó ààrẹ kí ni mo ṣe kí ni mo ṣe ibi tó ń gbé ṣeun rẹ mo bá wọn ṣeun tẹ́gbẹ́ ṣe ṣeun tẹ́gbẹ́ ṣe nánánáná nánánáná ìlà òun. táyé lè ní kó lọ pẹ́ kó lọ yá wọ́n tún lè ní kó lọ yá kó lọ pẹ́ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ kàn mí níṣe nana nǹkan mi ni o ẹ má bàdúrà ẹnì kan bá kò nana wọ́n ní kinní yìí kinní yẹn ni oní pé ó ń lóko lóko lóko wọ́n ní kinní yìí kinní ẹni onípè ó ń lòdò lòdò lòdò ṣé tí o bá dé tán ilé náà ṣà ló ń padà bọ̀ wá ni àní ṣé tí o bá dé tán ilé náà ṣà ló ń padà bọ̀ wá ni. má bàǹdù ẹnìkan ò bá yéméyémé tòmí ẹ má bàǹdù. lẹ́yìn ìgbà yẹn òun ni mo fi drug sínú ọtí fún wọn mo wá gbé lọ fún wọn pé kán má bínú kán jẹ́ ká máa ṣe bí a ṣe kán dáríjì mi wọn ò dẹ̀ fẹ́ gba ọtí yẹn lọ́wọ́ mi o mo ṣáà tease wọn wípé tó má mọ̀ pé wọn ti dáríjì mi kàn mu ọtí yẹn so wọ́n ṣàgbà lọ́wọ́ mi wọ́n ṣe dà sọ́hùn báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní wà tipsy ni so mo wá fi ọgbọ́n obìnrin mo fi bá wọn ṣe gbogbo nǹkan tí fàyè jẹ ẹbọrún jẹ ẹ má lọ sí ìpamọ́ ilé yìí. Doyin. Oh. Oh. Oh. Nǹkan tí mo rántí last ni wípé mo wà nínú living room mo mọtí mi ò tún mọ tó ṣẹlẹ̀ mọ́ ọlọ́run nǹkan kan tó ṣẹlẹ̀ why did you do this to me kí ló dé tó mọ̀ọ́mọ̀ báyé mi jẹ́ kí ni mo ṣe fún ẹ kí ló dé tó mọ̀ọ́mọ̀ báyé mi jẹ́ why. Dúísọ́lá. Mm. shut up n bolo ti gbọ́ tàbí pàṣẹ àwọn ọmọ ọmọ kí ló fẹ́ láì jẹ́ àbí pé báyọ̀ kì í ṣẹ̀gbọ́n kí ló wọ́n lè ṣe gbọ́ orí ẹ̀. I'll tell you the truth. But like I said, you feel more. Hmm? Okay, Mom, I promise. Èmi called ni mo bí Báyọ̀. And I can't also, you know, categorically tell you for sure, okay, Baba Elubi. So I guess that's the reason why he calls him Omale, Omale, Omale. Uh-uh. Mom. Um, Mom. she enjoy ń try láti jẹ́wọ́ fún mi wípé kò daddy le dáàdì wife bíbí wa fún. èmi kọ́ ni bíbí wa. Uh-uh. how come. nǹkan tí mo sọ fún ẹ he is not my biological son but ọwọ́ mi báyìí wọ́n bí sílẹ̀. aṣé ò tiẹ̀ le pẹ̀lú lọ́mọ alómọ lọ́mọ gídígà kó mu gbá kó máa ó mú gbogbo ẹ̀ mọ́ra wọn kó tó wá bá mi nílé. ẹ rí oníranù aṣó ò tiẹ̀ le rárá pẹ̀lú gbogbo alómọ àti gbogbo ẹ̀ tó ti mọ̀ ṣé ṣé iṣẹ́ tó máa ṣe náà lélẹ̀ so wọ́n sọ fún mi pé gbogbo bó ṣe ń dún lábẹ́ mi tó ń ṣe ah oh eh hmm. kò tó ẹ. kígbe mi ò tí kígbe rárá o ṣe tí bá gbádùn kínní yìí ẹ tínú mi bá dùn gan mo tún lè pariwo jù báyìí lọ. are you serious? Uh-huh. so kí ló ń insinuate by wọ́n sọ fún mi pé you want more Ah, ọlọ́run má bàṣẹ ìyá mi jẹ́ wọ́n ah, gbé nǹkan tí mo mọ̀ jẹ dé <laughs> okay let me give it to you baby i will give it to you baby. Uh, mm. yeah. Good to be. Well, well, uh, mm. possible. ṣé mi nìkan mò ń sábà lé lórí ni. òun sọ fún mi sèpò lóyún fún mi ṣé ẹ kò tẹ̀lé wa kò yẹ kó tẹ̀lé wà náà ọmọ yọkùnrin tó ń gun orí ẹ̀ ń tẹ̀lé wá o of which o mọ̀ ṣé lè jẹun tó lóyún fún yàn. pàdé jọ ò dé jọ torí Ọlọ́run má dojú tì mí jọ ìwọ ló lóyún jọ torí Ọlọ́run ìwọ ni mo lóyún fún jọ má ṣe báyìí bébì jọ torí Ọlọ́run ó dé bá mi bẹ́ẹ̀. pàdé jọ ẹ̀bẹ̀ náà la máa máa bẹ̀rẹ̀ kó sì kó tá a máa ṣe bí bó ṣe ń fọlọ́hún búra la tí èèyàn máa máa parọ́ tó máa máa fọlọ́hún búra ni consider ẹ̀ she is a grown up girl tó àbí ó ṣàmàdínni tó fún lóyún mọ̀. kí ló ń bẹ̀ mí fún wọ́n fúnra rẹ̀ mọ ìgbà tí mo ti wá wálé ọmọ ọkùnrin ti máa bá nu ilé yín ti máa para ti máa fojú ah. parẹ́ you're not telling me pé kí gbà kí accept ẹ̀ ṣé kí gbọ́ máa lé ní ah. mo lè gbọ́ máa lé náà possible àbí tó ń pè mí ti fún ẹ chance pé kẹkẹ máa bá mi sọ̀rọ̀ sí ilé ṣe wọ inú wèrè sí mi pé èmi mo lóyún àbí èmi kan mo lóyún. they joke they joke to your john. they all all the same all the same ó ti ó ti ń búra látàárọ̀ ó ti ń fọlọ́ ń búra consider ẹ̀ ẹ̀ jọ jọ. i'm confused consider ẹ̀ wọ́n lóyún you're responsible. Okay ó máa pè kó gbóyún oyún tó ní yẹn kó gbọ́dọ̀ tó ní i'm not the owner. you are responsible. i'm not. i am not confused. ẹ̀yin méjì ẹ má ever never wá mi wá mú kí n mú lóyún ah. wọ́n ní ẹ̀sìn báyìí méjì tẹ́ wá bá mi sọ rọ́bìṣì yìí máa change ẹ̀ fún yín. bébí ah, jọ ah, ṣé mo pé òun nìkan ni àwọn òbí ẹ̀ tó bá ṣe pé àwọn eh, parents yìí ti dé wọn nice èmi àti ẹ̀gbọ́n àti èdè jọjú kò bá ẹ̀ka máa sọ̀rọ̀ nǹkan táwọn ìkọlà máa wù tẹ́ǹgọ̀ pé ìgbà tí incident yẹn ṣẹlẹ̀ pé ó ń ṣọ̀ láti bímọ òun ló kú tó bó ṣe bímọ yẹn tó ló kú àwọn èèyàn dẹ̀ wà mí. ká nípa àwọn èèyàn ò sí bẹ́ẹ̀ ni màá ti gbórúkọ tí ìyá àti bàbá ò sọ mi ìwọ gan tó wá jókòó tá jókòó tá fèsì ara wa yìí àwọn parents Yétúndé mọ̀ gbàtọ́ bá bẹ̀rẹ̀ sí ní fà mí wọ́n á ti fà mí débi pé ta ló lóyún ta ló fún ọ̀dọ̀ mi ṣáà ló ń gbé wọ́n dẹ̀ mọ̀ pé everything tó bá ṣẹlẹ̀ sí kò sí kí n má mọ̀ pa ẹ̀ wọ́n á ti wá gbé ìwọ gan but just thank God just thank God. ó ti ẹ̀ possible wọn ò lè gbé mi because èmi kọ́ mo lóyún. wo mo ti gbọ́ ó clear pé ìwọ kọ́ ló lóyún lóòótọ́ mo jẹ́ ṣáà jẹ́ ká gbàgbé yẹn jẹ́ ká gbàgbé that one is bygone kó tó gbé mi wá gangan gangan òun lórí ọ̀rọ̀ ọmọ tó bí sílẹ̀ mo fẹ́ kó ṣe fífọ̀ kan fún mi jọ nítorí ọlọ́run mo fẹ́ kó bá mi gba ọmọ ìtọ́ bá mi gbà tọ́. ọ̀fọ̀ ni kí gbọ́ máa lè tọ́ kò possible now. ní kò mọ̀ máa pè lọ́mọ àlè mọ́ ìyẹn ti lọ mọ̀ máa pè lọ́mọ àlè well if if this is the only thing ta lè ṣe fún Yétúndé ta fi máa rí dùnú ẹ̀ níbikíbi tó bá wà tínú tí náà máa yọ pé ah, at least òun kú kì í ṣe pé bí adẹ́yìn òun let's do it ṣé ká ṣe tiwa fọlọ́run má mi gbà tọ́ sódà àwa náà fi ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ a fi ń wá ojú rere ọlọ́run ni má mi gbà tọ́ jọ̀ọ́. no problem níwọ̀n ìgbà tá à ń ṣe ọlọ́run tọ́lọ́run dáríjì wa mo ṣetán láti gba ọmọ yẹn ṣèbí ìyẹn ló ti jáde láyé àwọn tá a wà lórí ká máa dúpẹ́ má gbà á but àjọ máa ṣiṣẹ́ yẹn ni. jìnnà síbí báyìí mo ti sọ fún ẹ náà èmi náà á máa wò kí ṣe pé mo fẹ́ fún ọmọ yẹn sílẹ̀ kí n lọ for life. ṣùgbọ́n ìwọ fún ẹ ò bad gbogbo ìwà òun ló wù mí yẹ ó rà lọ́mọbìnrin ìwà ètùtù bí àdàbà tí wọn bá lè ṣetán láti fẹ́ mi àjọ máa gbé lábẹ́ òwe lẹ́kọ̀ọ́ náà pẹ́ pẹ́ pẹ́ òun ló máa fún aláǹfààní láti jọ tọ́ ọmọ yẹn. I don't get it èmi àti ẹ. Do you. What are you trying to say? Do you mean. Yes. Jesus. Mom, tí n bá gbọ́ yín dáadáa, ẹ̀yin àti dáàdì kọ́lé bíbí wa. Ẹ bá anybody discuss nǹkan tó mọ bẹ́ẹ̀ sọ Do you understand me? all okay did, did you tell her that you, you, you, you told her oh, no by your hair is my son She i àṣepọ̀ náà naa i should naa wá ṣe DNA test ọmọlé ni mò ń pe Báyọ̀ tẹ́lẹ̀ ọmọlé mò ń pe mo mo ever believe pé èmi mo bí. Oh, um, Bádéjọ ṣó mọ̀ pé several times mo ti máa ń sọ fún ẹ nípa ìbínú ẹ̀mí tí ó yára láti gbéyàn ṣubú jù ní ayé yìí òun ni ẹ̀mí ìbínú kò sí nǹkan tí ẹ̀mí ìbínú ò lè ṣe tí èèyàn bá fi àárọ̀ kó ọ̀rọ̀ jọ tí yóò bá kíyèsára pẹ̀lú ẹ̀mí ìbínú ní ọjọ́ kan ṣoṣo gbogbo ẹ lè destroy mo ti sọ fún ẹ nípa ìbínú ẹ yìí gbé ìbínú ti sẹ́gbẹ̀ kan ìyá ọmọ tó ń sọ̀rọ̀ yìí ńgbà tó wà ní oyún ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé oyún wá bá mi tó wá bẹ̀ mí mo dẹ̀ pè é gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀ka gidibolẹ̀ ṣé wọ́n orí nǹkan tó ṣẹlẹ̀ sìn bẹ́ẹ̀ ẹ̀mí kan sọ fún mi wípé ìyá ọmọ yẹn tó kú yẹn ìwọ ló fa ikú rẹ̀ yes báwo ló ṣe máa sọ̀rọ̀ báyìí pé mo fa ah, kú ẹ̀. Ah, ìwọ kọ́ ló fa kú ẹ̀ ah. ṣé wọn ò mọ̀ wípé agídí tí wọ́n lò ń gbà yẹn tó bẹ̀ẹ́ tí mo bẹ̀ẹ́ tí o gbọ́ tó lagídí kanlẹ̀ ìrònú yẹn òun ló pa ìyá ọmọ yẹn. nǹkan tí màá sọ fún ẹ̀ ń sin ṣé wàá gbọ́ tẹ̀mí. tí o bá fẹ́ kí òkú ọ̀run kó bojú ẹ̀yìn kó ṣe àdúrà fún ẹ̀ àfi kó o tọ́jú ọmọ yẹn rí i pé gbogbo ìgbìyànjú ẹ ní ayé yìí láti rí i pé ọmọ yẹn jẹ́yàn òun ni kò sapá ẹ̀. I máa tọ́jú ẹ̀. àfi kó o tọ́jú ṣó ti gbọ́. Ah. Oh. Ah. I had to do all that so that eh, tó bá mọ̀ pé eh, ọmọ mi ni for real tí wọn náà dẹ̀ bí wọn sí family yìí ò ní hate because tó o bá mọ̀ wàá máa rí ní orogún tendency wà kó hate ẹ̀ ọmọ mi ni o girl this boy here is my biological son kì í ṣe ọmọ àlè gbogbo ọmọ àlè tí wọ́n ń pè yẹn mo ń pè ní ọmọ àlè torí àwọn ìwà tó ń wù bó ṣe ń dàgbà ni mo ṣe ń pè ní ọmọ àlè thinking pé ó máa change ọmọ mi ni o oh god this boy is my son ọmọ mi ni o. Hmm ọmọ àlè ọmọ àlè ọmọ àlè kòkòrò ọmọ àlè pé pé báyìí ayé ayé my son. What has she done to herself? What has she done? Wow. What a nice story. Eh, Bọ́sà, ṣé rí àwọn lecturers wa, wọn ò gbàgbé rẹ̀. Wọ́n dẹ̀ máa ń scrutinize nǹkan. And then wọ́n máa ń fẹ́ kí àwọn ìtàn tá a bá mú wá kó wà believable and conclusive. Nínú ìtàn tẹ sọ fún mi, àwọn kókó wà ń bẹ̀ tí ò tí wà conclusive. Dóò tá a bá ní ìyí ẹ̀gbọ́n yẹn tó fi bá àbúrò ẹ̀ sùn pé ó ti mutí yó ni ìyẹn ṣì wà believable dáadáa ó lè ṣẹlẹ̀ ṣé wàá rí nǹkan tí kò tí ì yé mi bẹ́ẹ̀ ni pé ìyí àbúrò ó sáré wọlé. Yes sir. bí àbúrò yẹn ṣe wọlé a gbọ́ tó túmọ̀ sí wípé o ti pa ara ẹ̀ bùsà irú ikú wo gangan ló pa àti pé ṣé bóyá náà ṣe lọ náà nìyẹn. tí ọlọ́gbọ́n tó bá ń lùlò ọlọ́gbọ́n ló máa jọ ìyẹn túmọ̀ sí wípé ìwọ ló ń jó èmi ni mò ń lù ọlọ́gbọ́n ni ẹ́ a kì í bù mọ́ tí a bá sọ pé dúdú ojú gbogbo ayé tó tá a bá tún sọ pé òfunfun bákan náà looks and I'm blind. nígbà tí àbúrò ẹ̀ wọlé. Mommy, you're telling me it is okay. It's not okay. Ṣé ayé mi ti Mommy, I'm finished. Mommy, ayé mi ti bàjẹ́. Etí wo ló bá yàn gbọ́ wípé mo lórí fẹ́ gbọ́n mi? Mommy, ṣọ́nà lè dáríjì mi báyìí. Doyinsola, ah. Doyinsola. Mommy. Doyinsola, Mommy. Look at me. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí wa báyìí tí ò ní ní àtúnṣe. Kò sí nǹkan náà ok mo fẹ́ kó fi ọkàn ìbálẹ̀ ṣó ti gbọ́ mi it's not just your fault fault gbogbo wa ni bàbá yín dẹ̀ ni òun ni ọ̀dádá because tí ọ̀dà kí n ṣe òun ni tó yẹ pé gbogbo nǹkan tó ń sọ fún wa lé nìyí tó ti fún mi gbọ́ ládùúgbò ah, ah. gbogbo nǹkan tí mo go through fọmọkùnrin but it's okay it's all right. it's it's it's it's it's, it's okay. mo mi it's not okay. it is okay. it's not okay mo mi ò sọ ẹjọ́ ẹ̀sán kan tó wà òkè fún mi ṣé tí oyún inú mi tí mo fẹ́ bí ni àbí etí ẹ̀gbọ́n mi tí mo lóyún fún àbí ṣe fẹ́ kí àbọ̀ tó yà lọ́fẹ́ kí n bí kí ló wà òkè gbẹ́ sọ fún mọ́mí mọ́mí please tell me kí ló wà òkè. Doyin Sọ́lá Doyin Sọ́lá mi ò ní kó àbọ̀ tó yín mi ò ní kó foyún sílẹ̀ right now èmi gan mọ nǹkan tá a fẹ́ ṣe ṣùgbọ́n mo mọ̀ wípé ah. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe do you understand me it's not just your fault it's everyone of us báyìí ló ní part ti tiẹ̀ play if your brother hadn't taken that alcohol from you and drank it we wouldn't be in this situation and God forbid Ọlọ́run jẹ́ kí ṣù ló wà. Eh? yẹn pé àbúrò yẹn ò pa ara ẹ̀. ṣọ̀rẹ́ story tó bá dáa tó dùn gbọ́dọ̀ ní suspense tàbí kò ní dramatic irony. ìkan nínú méjèèjì ó gbọ́dọ̀ wà ń bẹ̀ la fi ń sọ wípé story dán. ẹ bọ bọ bọ sá ṣe rí ìtàn tẹ́ ẹ̀ sọ fún mi yìí question méjì ni mo béèrè lọ́wọ́ yìí bóyá kán lè ṣe dá mi lóhùn. ìkejì tí mo béèrè ni pé oyún tó wà nínú arábìnrin yìí gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ ṣé ó bí ọmọ yẹn ni àbí ó ṣẹ́ oyún yẹn dànù. beautiful nǹkan tó ń gbìyànjú láti sọ fún mi ni wípé aláàárẹ̀ ò kì í gbé ìlera tí ó bá di omi a máa gbọ́n síta. ní tí wọ́n ti discover wípé o ti ní oyún o ti fẹ́ dàbí ìtìjú fún àwọn parents wọn pé kí ni ká ti gbọ́ pé ẹ̀gbọ́n fún àbúrò ẹ̀ lóyún wọ́n jẹ́ kí o bí ọmọ yẹn nítorí pé bàbá wọn wà discipline wọ́n wá ṣe ní tí a bá tún fẹ́ bá a là nínú jẹ́ a máa mú jìnnà sí alárò ni nítorí tí àárọ̀ àti àlà tí wọ́n bá wà ní ẹ̀gbẹ́ ara wọn ó ṣeé ṣe kí wọ́n kọ lóra wọn ṣé o mọ̀ pé strength tó bá àlà nìyẹn ìdí nìyẹn tí wọ́n fi send ọmọ tìrẹ back to US láti ìgbà yẹn àti ẹ̀gbọ́n àti ọmọ tí àbúrò bí fún ẹ̀gbọ́n ẹ̀ wọ́n fi ojú kan àbúrò ẹ̀ mọ́. àwọn méjèèjì kan máa ń ṣe fídíò-chatting kò yẹ nítorí tí àwọn méjèèjì bá ṣì ń ríra wọn kò possible kí feelings kò tó dìde sókè sí kò yẹ. ókèé ó ti yé mi báyìí ẹ jẹ́ kí n sáré kọ lásìyẹn sílẹ̀. ọ̀la ẹ̀mí ó tiẹ̀ bẹ̀rẹ̀ sítórì tí mo ti máa ń sọ tipẹ́ pé mo fẹ́ sọ fún ẹ. Ah, dadi ah, ẹ̀yin náà lè máa sọ ẹ máa ní aṣọ la máa ń wọ̀ la fi ń ra aṣọ ń gbági tájọ bá jẹ́ ojúlówó aṣọ la máa ń wọ̀ lọ́ra ẹ ṣe rí ìtàn tẹ́fẹ́ sọ yẹn ẹ ṣì ṣe sọ ẹ ṣe rí lè ẹ jẹ́ kí n ṣe kọ sílẹ̀ ṣe rí ìtẹ́fẹ́ sọ fún wa yẹn tọ́dọ̀ wá ní màá gbọ́ yẹn létà. ọ̀la ẹ̀mí àtàtì pọ́n àtàtì ṣẹ́wọ̀ sólókò. ọmọ tí ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n bí kalẹ̀ òun ni ọláyẹmí tó ń kọ ìtàn ara ẹ̀. àná dáàdi ìkan tẹ̀ ń sọ òye mi ìkan tẹ̀ ń try láti sọ ni pé ìkan tẹ̀ ń sọ fún mi ìtàn ayé mi gangan lẹ ń sọ. So jáde. bastard You want àlè burúkú yìí. ọjọ́ ti dáre tí wọ́n ní change of mind You àwọn I'm only ever pè mí ní ọmọ àlè mọ́ ọjọ́ yẹn ni wọ́n gbọ́ wípé mo fún àbúrò mi lóyún ó dùn wọn ó dùn wọn gan àmọ́ àwọn náà kọ́ ẹ̀kọ́ wọ́n kọ́ ẹ̀kọ́ níbẹ̀ wípé kò sí nǹkan tí ọmọ lè ṣe kò sírú ìwà tí ọmọ lè wù ká má máa fi ẹnu wa sọ̀rọ̀ òdì sí ọmọ tí a bí nínú wa kò kí n ṣe ọmọ tá a bí nínú wa nìkan àti ọmọ dáàdi ń pè mí ní ọmọ àlè nígbà yẹn èmi náà wàá bẹ̀rẹ̀ sí ní hùwà bí ọmọ àlè nítorí pé orúkọ tí ẹ wẹ̀ ó máa ń rọmọ tí ọmọ bá ṣẹ̀wà ẹ jẹ́ ká máa pè ní olóríire ẹlẹ́sẹ̀ ire oríire yẹn náà ló máa bá ọmọ yẹn káàkiri tí ó bá bímọ ọláyẹmí má ẹ vá nílé ayé ẹ fi ẹnu ara ẹ sọ̀rọ̀ òdì sí ọmọ. Ṣorí ìtàn tí o kọ kalẹ̀ yìí, o mórí tó máa ṣe fún mi. Wà wá táìtù ẹ̀ ní bastard ọmọ àlè. Tó bá jẹ́ wípé nítorí mẹ́sẹ̀gì ni wọ́n ṣe fẹ́ score story tó kọ ẹ̀. mi write it down write it down in capital letter We pay best story ni o máa no wonder tẹ́fí máa so sọ fún mọ́mì àtàwọn neighbors because kọ́ yín pè wá lọ́mọ àlè. What ah. a carpet, let them wear it. for the cop fits, let him wear it. Trodica, Trodica, Trodica, Daddy, I miss you so much. Ọ̀làjọ́ aṣọ́ ọmọ mi, tọrọ sí mi lẹ́nu ọ̀rọ̀ sí. Don't be a pastor, ọmọ mi ti ń wá lérí. Bíbí ẹ bá sọ ní àwọ̀ ọ̀la ó ti mọ̀. Ilé ọ̀la kún fún ìyọnu ẹ̀gbìn gbọ́ láṣẹ. Bílé bá dùn, ọmọ àlè ò ti dàgbà. Kàkà inú rẹ̀ sì ẹ̀yà yọ. Bílé bá sọ ní àwọ̀ ọ̀la ó ti mọ̀ ilé ọ̀la kún fún ìyọnu ẹ̀mí ń bọ́ láṣẹ bí ilé bá dùn ọmọ àlè ò ti dàgbà káká nínú ìrẹsì ẹ̀yà yọ. Pinopi oh, oh. production Timulak Pimp production oníkẹgbà yìí ẹ̀ wò. I ọmọ a má dá